àwọn fẹ́ rí yín sí àmọ́ ní kán dúró dé ìbùn yìí. kí ló ṣe ah madam ẹ bẹ́ẹ̀ mo rí last month. èmi kọ́ ah, èmi kọ́ èmi kọ́ mi ló bí mi. kí ló ṣe wá gbọ́mọ ọlọ́mọ wá. èmi ni mo lọ́mọ èmi ni mo lọ́mọ àtọ́mọ àtọ́mọ èmi lọ́lọ́run dógún ẹ̀sìn. èmi lọ́mọ tẹ̀lé tí mo lọ́mọ. bẹ́ẹ̀ ni. ẹ kọ́ ah ẹ̀yin kọ́. Ah, èmi ò mú lọmọ mi tí mo gbé wá. ọ̀dà kí ló wá ṣẹlẹ̀. ẹ ṣe tírélà ló yà kọ́kọ́ mi látìgbà tó dẹ̀ ti pa àtọ́mọ àtòyún èmi nìkan ni mò ń dá gbọ́ bùkátà èmi nìkan ni mò ń dá tọ̀wọ̀ ẹ ṣàánú mi bí onípa yín tìràn tìràn. kí ló ń dẹ́nu òṣìṣẹ́ ìkànnì. ayé mi ò máa kọ́ mi àkànní ló ní má ṣiṣẹ́ ọkọ mi ló ní má ṣiṣẹ́ òun ló ní má ṣiṣẹ́ pé kí máa sùn kí máa jí kí máa tọ́ ọmọ èmi kọ́. èmi ò ń sùn ẹ̀ ń jẹun tọkọ yín bá ní kí máa ṣiṣẹ́ ẹni ò lè ṣiṣẹ́ ni. mo jẹ lápá ẹ̀rí mi ni mo ló pàṣẹ ọkọ mi ló ní má ṣiṣẹ́ ó pé mo fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ bíbélì ni bíbélì ló ní ká máa gbọ́ ọ̀sọ̀ kan wa lẹ́nu. bíbélì ò sí bẹ́ẹ̀ yẹn sọ wọn ò ní kẹ́ máa ṣiṣẹ́ ọ̀lẹ olùkújúlọ jẹun ní bíbélì sọ. ẹ̀yin kó kí ló wá ṣẹlẹ̀ mi. ẹ wo èmi oníṣẹ́ o mi ò ṣọ̀wọ́ tẹ́ pé wọn ò níṣẹ́ mo bímọ sílé ni ìgbà tí máa jáde ọmọ mo rí pé ṣọ́ọ̀bù náà ti wo nídálẹ́kọ́ kò dẹ̀ sówó lọ́wọ́ mi àdágbàdá fa èmi yìí nìkan náà ni mi níṣẹ́. ẹ̀rọ kan tó wá ṣẹlẹ̀ ẹjọ́ tí bá fún yín lówó yẹn ó jẹ́ gbogbo ẹ̀ máa ta àwọn tí wọ́n rán workshop ọba ìlú máa ṣètò wọn mọ́ létà ẹ̀yin lọ fi owó tí bá fún yín sí ẹ fi bẹ̀rẹ̀ kọ́kọ́ ó jẹ́ kí ẹ máa tàn kó wájú yín ẹ máa ta ó bí wọn jẹ́ kó jókòó tàkàrà ẹ̀kọ́ tàkàrà máa gbọ̀ tó bẹ́ẹ̀ yẹn ẹ̀ nínú ìgbọ̀n wájú ọkọ yín. máa ṣiṣẹ́ eh, hundred k each for them. Ah, ah, ẹ ṣe sá ẹ ṣe gan mo dúpẹ́ rice tí wọ́n gbé fún ẹ nígbà tí o ṣe bẹ́ẹ̀ dé àwọn rice àwọn àpò rice yẹn. ẹ ṣe sọ sà ẹ ṣe sà. ṣọ́pà. àwọn sójà ẹ wọ́n mú envelope wá fún yín then eh, add fifty thousand dollars wọ́n wọ́n gbé wá fún yín then àpò rice kan wọ́n gbé. ẹ ṣe gbọ́n ṣé ẹ máa jẹun. a ah, a ah, jẹun a máa jẹun ìlú olú la fi ń gbé tìta máa jẹun. ayé akọjá o akọjá ayé akọjá o ọ̀run akọjá o ayé akọjá o ọ̀run akọjá lọ ṣùgbọ́n kí n lọ ọ̀rọ̀ rẹ kò ní lọ láì ṣe ẹgbẹ́rin. dẹ̀ máa rántí pé ìrìn àjò láyé àkọsílẹ̀ dájú ọ̀ọ́ kí ló dé bí tó kọ́ra wọlé bẹ́ẹ̀ ṣe fẹ́ ká máa rí ẹbí oníkura yẹn ìbí dàpọ̀ kì í ṣe oníkura why. má bẹ̀rẹ̀ ọkọ mi kò ṣe bẹ́ẹ̀. ó dàbí kó wá ṣe. kò já mi lẹ́nu you can imagine àwọn pípọ̀ yẹn wọ́n sí mo tún gbé ọmọ dání mo kéjì kí ni nǹkan tí mo ṣe fún wa ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe gangan ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe kó tiẹ̀ dá mi kó tiẹ̀ jẹ́ ọ̀kan. ó ṣe kọ́ ọ́ bá ṣe lóhùn owó ta ni lórí àtúntò ṣàánú àwọn tí wọ́n bí ọmọ nǹkan táwa wà sọ fún mi kí ni mo ṣe kí ni ó ṣẹlẹ̀ rẹ̀ látọ̀dún tó ń ṣiṣẹ́ kankan. àsìkò ọlọ́run àsìkò ọlọ́run bá tó ó máa ṣe fún wa ó máa jẹ wọ́n máa yẹ ògo ọlọ́run. láwùjọ ọmọ tó máa gbórúkọ ìdílé ìga ṣùgbọ́n má fọkàn jẹ rárá torí mi ò láìkí bí àwọn yẹn ṣe wù ẹ́ tó lọ́ọ́ padà ló bá mi mo sì fẹ́ ìjọsìn tó sọ fún mi. ok báyìí ti tó sọ pé kí package fún wọn. ok àkókò ìpìlọ fúnra mi. àkókò kan nínú. máa ń kọ́ máa pìlọ fúnra mi ní kókó mo fẹ́ apologize pé kó má bínú. àwọn guys mi wọ̀ pọ̀ sí i. ìbínú kọ́ mi. àwọn tí mo fọ wọlé náà. wà lága fún ẹ máa ṣòro ìwé ìṣòro máàkì lọ́kùnrin adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run sórí àwa tá a wá yìí kì í ṣe pé àdébí wà torí bí ò bá nídìí lòdì ìdí tá a fi ní kí ìyàwó rẹ bóyá nǹkan kan ọ̀rọ̀ tó ṣe kókó lélẹ́yìí àfẹ́ kó gbọ́ ti yé lẹ́ẹ̀fẹ́. so important sí ìjẹ nǹkan tó ṣe àti pé bẹ́ẹ̀ ṣe ń bí àwọn ènìyàn rẹ̀ kí ló fún ní assurance tí a bá ṣọ́ọ̀tì nínú ìpapọ̀ fún ìyàwó. bí wọn lè bá gbé lè bá gbọ́ kó ní papọ̀. owó ọkọ mi ọwọ́ pápá bá wa ó wà náà important tó ń jẹ ni ṣó ti yẹ mo fẹ́ kó farabalẹ̀ kò ní kí n fi ìpọ̀tí lórí ẹ̀dùn fẹ́ sọ fún ẹ. a jẹun ṣùgbọ́n pé ìyá tó gbọ́ pé ètí ìyá ọ̀rọ̀ oúnjẹ kọ́ lélẹ̀ orí níta bá wáyé à kì í ṣe pé ọ̀hún rábìà tún lọ ń bẹ̀ fún. bàbá mi ọ̀rọ̀ àdáyọ̀ o ò ní ṣubú dànù o a máa ròkè o bó ṣe jẹ́ pé kókó kan lọ nínú ẹbí wa igi àràbà tí gbogbo wa sá sí díẹ̀ ìyẹn lágbára ọlọ́run òun ìlú ti gbòǹgbò ti gbòǹgbò ọlọ́run ọba wa pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ tí bá wá kì í ṣọ̀rọ̀ púpọ̀ náà ó dẹ̀ ní kókó nítorí pé kí ni tá a bá béèrè lè wà fún wa báwọn àwọn ọmọ wa béèrè wà fún wọn ó tún wá bá a bá béèrè tá a bá béèrè ó mẹ̀tọ́ láti ṣe fún wa kókó ni wọ́n ní láàrin wa o orí sì ni wọn ò ní dìrù lágbára ọba tó ń jẹ́ náà ọwọ́ a máa rò pé ò ní dààmú o kókó àdúrà tí mò ń ṣe fún ọmọ wípé a fẹ́ kí ọ̀rọ̀ rẹ ó dàbí ejò tó kọjá lórí àpáta tí ò lè pa ìdí nìyẹn tí gbogbo wa fi sara wa jọ báyìí tá a wá bá o kókó ọ̀rọ̀ tá a bá wá olórí ẹbí ẹ ṣàlàyé fún. gẹ́gẹ́ bí mo ṣe sọ torí pé kí ni àwọn ọdún tó wọ̀ yìí títí mọ́ ìyá rẹ̀ àti mú ọ̀rọ̀ rẹ̀ àti rìn lórí ẹ̀ gidi. ìpàdé ní kọ́kọ́ là ṣe á rìn débi èèyàn ń rìn dé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣé ń gbẹ́lẹ̀ sẹ́yìn ẹ̀ẹ́n n tún wá ṣẹlẹ̀ ní wípé dédé àwa tó ń lò yìí afẹ́káwa náà rí ọmọ tiẹ̀ náà afẹ́káwa ọmọ tiẹ̀ ká tó kù o wàá rí kókó wọn wá sọ ni wípé àpèkó ilé ìyàwó rẹ o níbi arìndé àpèkó ilé ìyàwó rẹ ṣó ń gbẹ́lẹ̀ sẹ́yìn ṣùgbọ́n afẹ́kọ̀ọ́ fún ìyàwó rẹ̀ àfi kò fẹ́yàwó mìíràn kò tu àwa náà lójú kí ni wá túbọ̀ máa dùn kí lè má gbá yín. ọ̀gbìn yẹ́sìkẹ́. ìyàwó mẹ́rin. a fún ẹ o ṣẹ̀ṣẹ̀ ìjánu ọ̀bẹ̀. ẹ mo gbọ́ nígbà tí ṣe bí màmí náà jókòó hmm. nígbà tí dádì ń bá gbogbo wa ṣe bí ọmọ ìgbà kan ṣe gbogbo ẹ̀ tó lọ kí wọ́n máa kú sí báyìí everybody tẹ̀lé ìyá tiẹ̀. mi ò mọ ọdún tí bọ̀dá wá ìdí pápẹ́ mi last. àwọn ìjọba pa ọmọ ìyá tí wọn kò sí ni tíyàn bá níyàwó méjì àbí mẹ́ta tó bá kú tán ó ń rí àkẹ́rí inú united ẹ̀ wá ní kéèmí fa wàhálà sí orí ara mi no ah. I, I, I, I will not do such a thing and kí ló tún wá fún ní impression wípé ìgbéyàwó mi ò ṣe ọmọ bí yẹn pé kò ń ṣara mi ní problem wa. ààrẹ ah, tí o wọ́n ti sọ fún wa pé ara ọmọ wa kò sí kankan lára ọmọ tiwa ọmọ wa dáńpé ó dáńpé ó dáńpé kò sí rẹ̀ kan ó sì rẹ̀ kan. ọkọ ṣe mí òun sọ fún mi pé láti jẹ pé kó ní obìnrin láwọn ìyàwó pẹ̀lú why why do you want to africa ẹ bá ti dé problem báyìí ẹ máa fi pé obìnrin obìnrin obìnrin kankan ló ní wàhálà yẹn èmi àti ìyàwó mi wọn kò ṣe wá àsìkò ọlọ́run dẹ̀la dúró ah. and i believe tó bá tó àsìkò ọlọ́run a máa bí ọmọ tiwa èmi ò ní fẹ́yàwó kejì ẹ̀ àwọn tó dà. làwa kó ló gbá lẹ́nu ẹ̀ fi sórí rẹ̀ ṣé ti yẹ ṣé olórí ẹbí ló bẹ sọ̀rọ̀ tó ń gbé wọn lẹ́nu àbí wo ó máa mi ni o ó dẹ̀ máa bímọ bíbí ni mo bí ẹ ìwọ náà dẹ̀ máa bímọ ẹyin ní ìlú yìí máa fi gbé àwọn ọmọ ìjọ. àmì ó bá fẹ́ ni. Ah, eh, eh, tí ọ̀rọ̀ tèmi ò bá yé mi ohun tèmi kankan sọ fún wa ó yẹ eh, àwọn boys á sọ fún wọn kan wá fún yín. mo ti lọ́ọ́ lọ́ọ́ pa àwọn ọmọ tẹ́ ẹ lọ́wọ́ sí ọ̀rọ̀ tẹ́ yà láwá yìí wà tẹ́ ọ sọ pàṣẹ rẹ̀ ọmọ tẹ́ yà wò ó sọ ọmọ tẹ́ yà wò ó máa sọ yà wò ìyàwó ẹ̀ ti gbé ìkọ̀ọ̀kan àwọn ìsọ̀rọ̀ wà sọ pàṣẹ rẹ̀. Beijo. Ah ó yẹ sẹ́ẹ̀ dá ní ìwò òwò wàpẹ́ wà jẹ bí ó jẹ. Exactly what is wrong with you? Bá mi sọ̀rọ̀ náà. Wọ́n jẹun, wọ́n jẹun, wọ́n jẹun kìí lóṣà ṣe máa ní kí n lọ jẹun ṣé mo máa ń dá jẹun tẹ́lẹ̀ ṣe bá jọ máa ń jẹun ni ṣé nǹkan tó ṣe fún mi náà. You need money. Family tó wà fún ìgbà gbogbo kọ́ tó sọ ní gbogbo. Wait o wait o, ìgbà tó dé, wọ́n ní kò excuse àwọn pé ọ̀rọ̀ ẹbí náà fẹ́ bá mi sọ. And you told me you were going out. So Ṣùgbọ́n olùṣègbè mi kò tó sọ. Adé ń gbé ọjà sọ, gbogbo kò tó sọ ní gbogbo, especially for me ipò tó fi sáré gbogbo kan tí wọ́n mi sọ kí ló dé kí wọ́n ṣàwọn ọlọ́run ni nítorí pé mo nífẹ̀ẹ́ ọmọ wọn mo tún wá ní pé mo fẹ́ fẹ́yàwó fún ẹ mo fẹ́ fẹ́yàwó fún ẹ adé ètò tẹ̀wá tún mi jù nínú gbogbo ẹ ní gbogbo ní mi ṣoògùn èmi ṣe oògùn sí ẹ àá tí mo ṣògùn ni tí mo ṣògùn wọn fi ọmọ fún mi. kí n gbà pé o gbọ́ nǹkan tí a sọ pátápátá ìgbà táwọn sọ ọ̀rọ̀ yẹn kí lèmi ti dáhùn what was my response but just tell me. mo mo support mi mo support mi dáadáa bẹ́ẹ̀rù ń bà mí tí mo bá padà wá tó jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí ní victimize ẹ tí mo insist pé kò fẹ́yàwó tó bá yá tó bá sùn wọn lọ́wọ́ fẹ́ wá padà gbọ́rọ̀ sí wọn lẹ́nu kí wọ́n á fi kújú ti tèmi kí ni kújú ti tèmi kí ni. Please stop. Policeman, just stop. Stop, please. Ah. Èmi àti ìlàjọ lọ sórí altar èmi kókó ṣe pẹ̀lú ẹbí mi èmi àti ẹ̀la jọ ń gbé ìdojúkọ wa ni àná àwọn tí ò ń sọ ẹ̀ àwọn kọ́ ló ń bánu jà ariwo ìjà lásán lọ̀rọ̀ tiwọn èmi ló ń bánu jà èmi ni kò kọjú sí èmi ni kò dín pẹ̀lú ètò ìrírí nǹkan tí mímí sọ ọ́ à ń sè ìfẹ́ kó bínú sí wọn ìtara bíi amúlásán ni i'm her only son mo láwọn àǹtí but èmi nìkan lọkùnrin tán bí wọ́n máa fẹ́ ọmọ ọmọ báwọn ọmọ báwọn ọmọ ṣe máa ń tẹ̀ pé àwọn bí ọkùnrin bá ṣe máa ń tẹ̀ kẹ̀ serious tó tó tó ń ṣe mú nìyẹn. kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn kó sọ̀rọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. ọgbọ́n mọ̀ pé o lè wà ń bá ikán sọ lójú ẹ bẹ́ẹ̀ kan àzún pé nǹkan tó sọ yẹn o wọn sọ rárá because you were not there ẹ kò yẹ tó bá rú ẹ báyìí wọn lè sọ wọn pé máa pa wọn lé má bínú sori mi ò lè dà ẹ́ ó possible kí n fẹ́yàwó kejì. sure. come on pressure láti èmi di ọ̀la i will never take a second wife. you my love. pẹ̀lẹ́ ajíkàdé ọmọ ọlọ́fà mo jà ọmọ ọlọ́fà mo jọ báwo mo ṣe máa ń sọ ya kọ́mikọ́mi jọ náà ọmọ ọlọ́fà mo jọ. àkúrò ah, nǹkan tẹ́ ẹ ṣe fún mi yóò dára ẹ kò fi mí sílẹ̀ ṣá kí ni mo ṣe fún yín gbọ̀ngàn ọwọ́ mi ò ká ní yàrá ṣe bẹ́ẹ̀ yẹn bí mi bẹ́ẹ̀ ah, ah. ẹ ti jókòó tẹ́tẹ́rẹ́ ju ẹ jókòó tẹ́tẹ́rẹ́ lórí ọ̀rọ̀ ilé ayé mi èyí ẹ̀rù àwọn ẹbí ọkọ mi wọ́n nílé lára ṣé ó dìgbà tó bá dẹrù mi síta ni lórí ọ̀rọ̀ ọba ìbímọ yìí ṣó nígbà tó máa tẹrù mi síta ó ti sún mi ó ti sún mi débi báyìí ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kọ́rọ̀ mi dàbí ejò tó kọjá lórí àpáta tí kò nípa ọ̀rọ̀ ayé mi ti ń sún mi àwọn èèyàn bú mi o ó bú mi gan ṣó dìgbà tó máa kọ́ tó máa wá sọ́kàn mi lójú báyìí gbọ́ngàn ni mi marriage is six years six good years ah tètè wà láyé mo ṣe fẹ́ kú ẹ wà láyé màá mi ṣó nígbà tí bá kú ẹrù rí bá sí ìlànà bá jọ ń gbé. ọkọ ìlànà ọlọ́run kò ní dé stage yẹn mi ì jókòó ọkọ mi mi ì jókòó bó ṣe rí lójú ẹ bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o mo tó jọ lójú ẹ kì í ṣe bẹ́ẹ̀ ló ṣe rí o sórí táǹpárá àwọn aráàta tó ń sọ̀rọ̀ pé ìyá tó ní ẹni tó ń jókòó tẹ̀tẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ọmọ ni ìwọ gan ló yẹ kó o jà ẹ torí pé mo pàwọn tí kì í ṣe mi gan ni mo bí tí n bá rí pé nǹkan ò lọ dáadáa bó ti ṣe kó lọ nínú ìgbésí ayé ọmọ lọ́mọ n tó bá ti mọ̀ wípé mo fi máa wọn bí wọn máa pé wọn ṣàkíyèsí ọjà mi ń pọn ọmọ ọlọ́mọ ṣé tèmi ni màá wá pọ́n tì àwọn ṣe orí ọlọ́run nìkan òun ló mọ ìgbà àkókò àti ọjọ́ tó máa fi ohun tá a ṣe lu ìbéèrè àtàdúrà gbogbo ẹ̀dá Yétúndé mò ń gbàdúrà mo ń gbàdúrà mi ìsinmi kó dẹ̀ máa wọ kó pẹ́ mọ́ o ẹ̀ kó pẹ́ mọ́ lágbára ọlọ́run mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà ọlọ́run kò bá mi dé àdúrà mi ládé wàá gbé ọmọ tí ẹjọ́ báyìí tí máa bẹ́ẹ̀ pọ́n mi báyìí tí máa gbé ọmọ ẹjọ́ ṣé o wá rí wípé ẹnì kankan máa lé ẹ nílé ọkọ pé bóyá àwọn aráalé ọkọ ọmọ mi lára yẹn ọlọ́run bá mi fi àgbàdùbà á bá mi kì bọ́mọ lẹ́yìn nínú ọ̀rọ̀ ẹ̀ èmi mọ̀ wípé ọlọ́run ló dídí pèsè ìbùjókò yẹn fún ẹ dára yìí kankan báyìí tàbí inú obìnrin báyìí tó máa ṣe ní kò padà kú sí i ṣe ni kò jẹ́ ká ṣe sóyún ká dẹ̀ tún kún fọ́pọ̀lọpọ̀ àdúrà. ọ̀rọ̀ yìí nìkan náà ni mú mi ká máa gbàdúrà yìí nìkan ni ẹ̀yin ò ní bí kọ̀ọ̀kan lè lọ ká máa gbàdúrà ni ó yà mo ti bọ́ a ah, mo ti bọ́ a ah, mo ti bọ́ sísè mi. ìtúndé ẹ ẹ àdúrà ló ń gbà ẹ àdúrà mọ inú ọdún tá a wà yé mi o lágbára ọlọ́mọ pé inú ọdún tá a wà yé ọlọ́run máa bá mi ṣe tiẹ̀ fún ẹ bẹ́ẹ̀ ni mo sọ lójú tó àti ojú ọlọ́run láàyè. ẹ ọ̀rẹ́ tí a ti complain pé à ń lọ bí kan àgbẹ̀dẹ sì ń tó wá ní òlòmú kí ló ṣẹlẹ̀. I'm going through a lot. Um, ọ̀rọ̀ àìtí ọmọ bíi ìyàwó mi and kò sí yẹn nìkan àwọn family mi ní àwọn náà tí wọ́n fún wa ní ìṣù. Eh, ok báwo la ṣe fẹ́ gbọ́? egungun ìyá mi wà nílé ó bà mí jẹ́ kó kúrò ní yàrá látàárọ̀ kémi wá kó sí aṣọ kí ni mo fẹ́ lọ dáná ara mi dùn kò ṣe pé yàn kú kò ṣe pé bóyá à ń lọ fún wedding a kò lọ jáyé ah, that does not speak of me well so mi ò lè lọ i'm not just happy i'm not. mo rasta apply tiẹ̀ o understand everything you are going through but come to think of it o kàn complain pé Our family ẹ̀ wọ́n ń dà ẹ̀ láàmú wọ́n ń disturb ẹ ló máa kà nílé over five years tí wàá ti lọ ìyàwó ẹ̀ ti ṣe ìgbéyàwó so now you're reminding me of my baby parent to make me sad. má bí mo jà nísòro ó mọ̀ pé ọ̀rẹ́ ó eh, ti mọ̀ wà ọ̀rẹ́ wa. ó ti ń ṣe bẹ́ẹ̀ ti pẹ́. èmi má gbé kalẹ̀ máa ń rí bá a. ìṣòrí Yorùbá bọ̀ wọ́n ní tínú ò bá tán ẹ̀jẹ̀ ọ̀tán lè kú. exactly. tọrọ bá ti rí báyìí àní dákẹ́ àdúrà náà ni wo ọ̀rẹ́ èmi wá mọ wòlíì kan. Ah! lẹ́yìn tí àdúrà ń gbà wo tó bá lè ṣe tá a bá débẹ̀ wo ọ̀rẹ́ gbogbo à ń kárí sọ à ń ronú gbogbo máa dùn mí ìgbàgbé lọ́wọ́ kan. wo gbogbo nǹkan tó bá ti jọ mọ́ pé à ń lọ ọ̀dọ̀ wòlíì wọn ní ká lọ má gbọ́n wá káká kan kándù alọ́gbọ̀gbọ̀ odò ẹ ṣe ẹ̀wà àtàgbàdo ẹ tún fáwọn ọmọdé àdúgbò i'm not interested i am not just interested in that i am not. ọ̀rẹ́ kò ṣe bẹ́ẹ̀ trust me. ṣèbájú àyè kò kọ́ agbá. o ti dá question mo ní ṣé wọ̀nyí ní ká lọ máa má gbọ̀n wá ká lọ máa wọlé odò that's my question. àtọ kò sí gbogbo yẹn mo lè fi ẹ lọ́kàn balẹ̀ pé tá a bá ti débẹ̀ àdúrà máa gbà. tó bá ti jẹ́ bẹ́ẹ̀ ni èmi ká ti gbàdúrà mi káyé náà lè dà I'll go with you. ọ̀rẹ́ tó ń bá ti kú o ìwà àkọsí. ọlọ́run agbẹ́yìn lẹ́sẹ̀ rẹ̀. ṣé olùdánwò rẹ̀. ọ̀rẹ́ mi. jẹ́ nígbàgbọ́ pé kò sí ní ìgbàgbọ́ ẹ jehova jésù kristi michael mímọ́ àpáta iláyé ọlọ́run ìyanu àyìnyín agbé yín ga ajẹ́wọ́ yín pé ẹ̀yin ni ọlọ́run wa nítorí pé ẹ máa ń gbọ́ àdúrà wa olúwa gba ọpẹ́ wa orúkọ jésù gba ẹ̀yìn wa pàápàá jùlọ lórí ìránṣẹ́kùnrin olúwa gba ọpẹ́ wa bàbá a fẹ́ kí ẹ fi àmì wọ̀ o orúkọ jésù olúwa fi àmì wọ̀ jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù méje fún jésù hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. arákùnrin èmi ọlọ́run sọ fún mi pé a ó dá yín ní àárẹ̀ ọlọ́ ọ̀rọ̀ ọlọ́run sọ pé kí ẹ fi ọkàn balẹ̀ bí láìpẹ́ láì jùlọ ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ á ṣẹlẹ̀ láyé yín ẹ wò sá ìyàwó yín máa finú sọyún ó máa fi ẹ̀yìn ẹ̀gbẹ́ ọmọ kan ṣùgbọ́n ẹ̀mí ọ̀run sọ pé nǹkan kékeré lè máa tó fi dán ọlọ́run wò. tí ẹ bá lè ṣe é. ṣé kí n mú agbọn àtàwọn ọmọ ìlú kọ̀ọ̀kan wá sọ̀rọ̀. <laughs> arákùnrin ọlọ́run mi jù bẹ́ẹ̀ lọ. ẹ wo sà èmi ò ní sọ fún mi pé ẹ lọ gba ọmọ aláìlóbìí ẹ gbàtọ́ ní kété tí ọmọ yìí bá ń fi ẹsẹ̀ wọ ilé yín ẹ̀mí ọ̀run sọ pé ìṣẹ̀lẹ̀ yanu ayọ̀ ó láti ṣẹlẹ̀ nínú ilé yín ẹ ń fi rẹ́ni ayọ̀ kò jù bẹ́ẹ̀ lọ. pé kí n adopt ọmọ. yes tí bẹ́ẹ̀ ti adopt ẹ̀ ìyẹn ló máa jẹ́ kí ìyanu ṣẹlẹ̀ nílé ti tẹ̀. ẹ̀mí ọ̀run ló sọ bẹ́ẹ̀ sá. ṣé bẹ́ẹ̀ dáàdì ṣe rí ká tó débi èmi ti ròyìn yín gan-an mo ti ròyìn yín gbogbo iṣẹ́ àmì iṣẹ́ ìyanu tọ́lọ́ ti gba ọwọ́ yín ṣe gbogbo ẹ̀mí ti ròyìn fẹ́rẹ̀ mi. agbára ọlọ́run ni sá agbára ọlọ́run ni sá ẹ má bínú fún bí mo ṣe sọ̀rọ̀ lákòókò tí mo ní pé kí n má bọ̀ sọ̀rọ̀ torí wípé torí pé mi àti ìyàwó mi wọ̀ mọ́ àti lọ sí ọ̀pọ̀lọpọ̀ ìjọ ẹ̀rọ mọ̀ pé wọ́n ní èèyàn burúkú ó ti bèèrè èrè jẹ́ tá a bá lọ síjọ ẹ̀ wọ́n ní ẹ ẹ má bọ̀ wá ẹ má ṣe wẹ́ òdò àtúndúdú ẹlẹ́yà kiri lọ́jà àwọn àgbàdo àti ẹ̀wà wọ́n tún ní pé ìgbà míì iṣẹ́ táwọn fẹ́ ṣe wọ́n máa pe task gan ká mọ̀ pé a máa sọ pé a lè ṣe tán ló bá wa ṣe wọ́n máa gba one million so kí ló lè jẹ́ ó jẹ́ gbogbo ẹ̀ sùn mi pé ká máa lọ pray kiri ẹ má bínú sọ but pé tá a bá ṣe nǹkan tẹ́ ní kàn ṣe ìyàwó mi àbí màá bí ẹ fọkànbalẹ̀ handle it. ọ̀rẹ́ wa ìgbọràn ló sàn ju ẹ̀bọ rúru lọ ká sílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ. ìyanu àṣẹlẹ̀ láyé mi. Jésù. Àròlé ọlọ́fin ló gbé tuntun dé. Ìyanu wà tí máa gbọ́. Ọlọ́run tẹ́lẹ̀ gbàgbé gbàgbé pàyé kùrí báwọn wọ́n ló lò ní ọ̀la ńkọ́ yàrá ní. àwọn ọmọ ẹ síbẹ̀ túwèlé madam ẹ má wọrí nípa àwọn sójà ẹ jọ ẹyin ẹ ṣáà tiẹ̀ wá ẹ jọ wèrè gbé ọmọ sílẹ̀ síbẹ̀ àbí àwọn kọ́nà gbọ́mọ yẹn síbẹ̀ ni. ẹ̀wọ̀n á dáa fún yín sà olórí burúkú ààrẹ ojoojúmọ́ à ń dúrà ìtajà ibi tó ń gbé sí láti sọ fún pé kó má gbé kalẹ̀ kó dáhùn mi. ẹ bọ̀tẹ̀ bá ti fi àwọn social welfare kán kókókókó tí wàá gbọ́mọ yìí. ó dà ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ mà èmi á gbọ́mọ yìí máa gbé lọ sí ọ̀dọ̀ àwọn motherless babies home ibẹ̀ ni máa gbé lọ́nsìn kán lè fún ní ìtọ́jú tó péye ṣe ti gbọ́ ó ló ń jó lọ tó kẹ̀yìn sí wa tí ó mọ̀ kọ́ tá à ń ṣe. bó ṣe máa ń gbé sílẹ̀ ni wọ́n máa jọjọ wèrè kiri. ẹ gbọ́ mọ̀ gbé mọ́ra ó ti ń ké this is this is this is bad táwọn kan dẹ̀ ń wọ́ mọ́. now let's move it. Move back! Move back! I'll shoot you! Move back! I'll shoot you! Move back! mi ò mọ ẹ̀yìn ibi tó tún bó sí lélẹ̀. èmi ló wà dùn. kú tẹ̀ jẹ́ kí n ráyè sọ̀kò tí mo fẹ́ sọ kó o ti sọ. kò ní sọ́ọ̀bù ẹ kò mú ẹ lẹ́nu dání máa nà ọmọdé yìí èmi gangan ni kò nà erépẹ̀ ẹ̀pọ̀ àbí erépẹ̀ ẹ̀pọ̀ bó ṣe yí síbi yí síbi ń fi ẹ̀wọ̀ ẹ̀wọ̀ bí ṣe jókòó ọmọ orí fẹ́ mo ṣe rí ọ̀dà bóyá bí o lè jẹ́ bí ló fi ń rìn yẹn síta yẹn èmi ló fi kọ́ fi kọ́ mi lẹ̀. ṣé o ní sìn Yétúndé láti mú sọ fún mi pé Ọlọ́run ti dáhùn àdúrà mm. ó ní yẹn màámi ẹ̀kọ́ jókòó tẹ̀tẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ò káyín lára àwọn aláǹdẹ̀ ọkọ mi ti sùn àwọn èèyàn ti ń pè mí lágọ̀ àwọn èèyàn ti ń fi mi ṣe ọ̀tàn sí i. kọ́lọ́ wá fẹ́ gbọ́ àdúrà mi kó wá lọ fún mi níbejì àbí ìrẹ̀ta tó dáná èmi gangan ni kó fi kẹ́ mi gbogbo nǹkan tó bá fẹ́ ẹ̀yìn àṣẹ fún mi ṣùgbọ́n mo ṣe pé mo máa gbé wọn ẹ máa mú mi sọ́dọ̀ wa ni o. ẹ máa rò ẹ fẹ́ mẹ́ta ẹfẹ ẹfẹ ẹfẹ ta ṣùgbọ́n ẹfẹ tọ́jú ọmọ ẹfẹ máa wá síbẹ̀ tó tí omi ìlú máa tọ́ ọmọ wa o. ẹ wú mi èyí tá a sọ dùn ọkọ mi òbí ọwọ́ ẹ ti fẹ́ sùn mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún ọ. ọwọ́ ẹ ti fẹ́ sùn mi mi ò tí ẹ ní understand ìwà ẹ lórí ọjọ́ mẹ́ta. kí ló dé kí ló ṣe. ṣé láti pàṣẹ mi sí ní ìlú yìí ah, àfi bí ìpò mi ń bá mi gbóòórùn ara nǹkan jù àmọ́ ti ń kun jù ó ń kun amọ́ ẹ̀yìn ó ń kun amọ́ ní ìkókó tó mọ̀ yẹn ṣe fún tó mọ̀ yẹn bá kù ṣàìdédé rẹ̀ ó ń tẹ̀ mọ́lẹ̀ lẹ́sẹ̀ báyìí ẹ bá rí bó ṣe máa kígbe ẹ bá ní ojú ẹ bí gbogbo kí ìwé pa ló máa ṣe bí kò pa kó pa kó ṣàwò pé kò kò kò fẹ́ rí gbogbo kí ló dé kí ló dé ṣe fún ẹ tí má lọ bèrè lọ́wọ́ kò ní dá mi lóhùn ah, pé bó ṣe ṣe kò yé èèyàn kó tó lè gbọ́rọ̀ sílẹ̀ ẹ̀yìn ni ó ṣe wí kí wọ́n bá mi bá sùn kí wọ́n bá mi bẹ̀ ẹ́. ìwà yìí ò ráyè tó kó bá má ṣe bẹ́ẹ̀ kí ló dé kí ló ní ẹnì kan ṣe fóun ẹ̀ṣẹ̀ wọn ló fẹ́ ṣẹ̀ tí ò ti máa ṣẹ̀ nínú ẹ̀ṣẹ̀ yẹn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kó tó di ipò olóyún ah, tó dẹ̀ fífẹ́ gbà mọ́ra tó kí wọ́n ló dé sìn tí ọlọ́run á ṣe ti yín tán tó máa máa máa kọra mú wọn lọ́run ilé kúrí bẹ́ẹ̀ tó fẹ́ sọ pé òun kọ́ lóun bí ẹni ìtàn wọn ni. Ah, eh èmi àwa bá sì ń wò kójọ kó kì í ṣòro ẹ̀dẹ̀ fún ìwọ̀n àwọn kẹ́dà náà ṣọ̀rẹ́ ẹ wọ́n ní orí ọmọ ló ń pọ̀ ọmọ wáyé ẹ ń wọ́n pé ọlọ́run ló gbàdúrà hmm? láti pàṣẹ ẹ kí ló ń porúkọ ẹ lọ́nà fi ṣínà ayọ̀ fún wọn náà kó wá jọ kó ṣàánú o ah no it's wrong no no it's not right. ọ̀rọ̀ òye mi ah. ọ̀rọ̀ òye mi ọ̀rọ̀ òye mi ṣé kí tẹ̀ já lóògùn yìí bọ́lẹ̀ tí mímì fi ń dùn pé ẹni tọ̀ báyìí pẹ̀lú ọmọ wọn fi rí ọ̀rọ̀ ilé. ó ní lọ síbi kankan máa bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ ó dẹ̀ máa gbọ́ sí mi lẹ́nu ṣùgbọ́n kó kẹ́ẹ̀fù o látà wọn kan náà àtàlàfíà ló máa sọ. ìbàdàn bàbá rẹ̀ máa mú ikú wájú mẹ́fà ọlọ́run orí mi ó kẹ́ mi ni wọ́n ní apẹ́ kó tó jẹun kì í jẹ bàjẹ́ ní ilé ìrànlọ́wọ́ ẹ̀yọkọ̀ rẹ̀ káàdì ti ṣòwò owó fún ọmọ ẹ̀ ọkọ. ẹjọ́ ọkọ ni mo sọ bí ẹ̀wà rí ẹ̀fún ọgbà ẹ̀yìn. mo dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ tọ́jú ọgbọ́n kó jọ kó ṣàánú mi lórí ọ̀rọ̀ yìí ìyàwó ẹ wọn ní sọnà ọkọ ní tèmi ó ní ọmọ ẹni ìtàn ó ló ṣe ẹ láwọn ẹ̀ṣẹ̀ kan ah. ó ní òbí mi sí mò ń dẹ̀ bí ẹ pé ó ń ṣàlàyé fún un but ah, ó ní láwọn pẹ́ṣẹ̀ yẹn pọ̀ débi pé ọmọ òun ó tiẹ̀ ti wá di nítòsí ẹ̀fẹ́ fojú ẹ̀ rí mọ́ mi lé ah. ó dẹ̀ mọ̀ pé mo lè bá sọ̀rọ̀ ni mo ṣe ní kí wọ́n á bá ẹni pé kí ló ṣe. ṣẹ́ni bí yóò ti fẹ́ borúkọ mi jẹ́ báyìí. yes náà fẹ́ borúkọ mi jẹ́ rẹ̀ kí lọ́mọ ọdún méjì fẹ́ ṣe fún mi àti ìwé gan mi point of correction ó kú ò ní jẹ́ ti bá tó má lànà èmi kọ́ ni mo bí ẹni tán ọmọ tèmi ti dé and um, secondly mo kàn observe kankan lára àwọn ẹnì tán eh, ni notice eh, pé ẹ tó bá ń pè cartoon fún tí nǹkan bá parẹ́ ẹ̀ pidgin mask àwọn ààrẹ ni ẹ ó máa ń rí ẹ kọjá nọ́mà bí kó máa jẹ bisikíìtì ọwọ́ tó gbà lọ́wọ́ ẹ kó bínú da ẹ tó kù kó fẹsẹ̀ kó fi gbáchíà inú àwọn ìpínlẹ̀ ṣe kó ṣe pé kọ́ńtà nǹkan ti fẹ́ máa wọ wọn ẹ lè mọ̀ pé ìyàwó mi rè tún wà lóyún ọmọ tó ní gbọ́ngàn gan lára á lọ fara yìí jù èmi máa lọ fún mítìrì rà bẹ́ẹ̀ ẹ ìyẹn tó bá dẹ̀ fara yí ẹ tó lóyún wọ́n máa mú kọ̀ọ̀kan lára ẹ̀ náà so kúrò ní pọ́nmọ́ lọ ń fara kó gbọ́dọ̀ gan díẹ̀díẹ̀ so mo fẹ́ sèkú lẹ́dẹ̀ kóró intervention and gbogbo bíyàwó mi ṣe ni mo kọ́ra mọ́ no it's just a measure to curb his um, excesses. Gbogbo bó ṣe ń ṣe lọ́gbọ̀gbà tó ń ṣe bí ìwé yẹn. Tó bá fẹ́ ní kò lọ wẹ̀ lára ní ẹnìtàn, eh, kọ́ máa rẹ̀ bá. Ó lè kọ́kọ́ kiri. Mo ní ẹjọ́ mi ló gbà rẹ̀. Ẹjọ́ mi ti fa tó mò bá ní kókò kò ṣe kó lè sọ fún mi fún mi pẹ̀. Ah, ah, bàbá ẹni ìtàn. Bàbá ẹni ìtàn. Àwọn ọmọ ọdún méjì. Ọmọ ọdún méjì. Ẹ eh, kò dà bẹ́ẹ̀. Ah, kò dábẹ́ ó ní ọmọ olóńpọ̀ ọmọ wa yìí ṣé orí èjì tọmọ yẹn wà sí títí di tó bá fi máa pé bíi age of four to five èjì tọmọ máa ń ba àkàn jẹ́ ló wà ìwọ yìí náà ṣe rí nígbà tó wà ní èjì èmi náà ṣe rí kò sẹ́ni tí ò pass stage yẹn ní òde jù ó fámúra má kọra mọ́ ẹ máa máa nínú ẹ máa máa check ẹ náà ni you try to correct him ẹ dẹ̀ check ẹ please yorùbá sọ pé orí pé aṣọ ìlú o hmm. ó má yẹ ká gbàgbé pé orí ọmọdé ló ṣàánú ìyàwó e tó náà fi wà nípò tó wà yìí. ìyá má yẹ ká dàpọ̀ kò jọra mọ́ rárá. ó kàn because o wá ìyàwó mi lóyún. ai ń ṣe pé kò sí orí ọmọ kan tó pè ọkàn wáyé èmi ni mo take some solid steps now mo you lóyún. ṣe ní those vague afrocentric beliefs kò fìdíbúlẹ̀ lè títí mi mi ò bílẹ̀ ní gbogbo yẹn ó ní ọmọ kòkòrò lè gbọ́ kòkòrò wáyé púpọ̀ mọ́ wáyé tiẹ̀ ni àti bá sọ pé ó ní ọmọ kòkòrò wáyé ṣé ọmọ tó lágànná má jẹ́ kó ní tiẹ̀ pé ọmọ tẹ̀mí wáyé o mi ò fagbọ́n lára ọmọ tẹ̀mí bí o ó ti mú kan rescue ọmọ ẹni kò ṣe pé bóyá mo fẹ́ ní nílé àṣọ ọmọ mi. lórí ọmọ ọ̀gbìn wọn lè ẹ pa African billionaire ti sápá mọ́ mi. Mm, no no no kò ṣe ní lórí kankan bí mo ṣe lóore because ó wà ní ọ̀la kánibí tí mo ti gbé ni sórí tí mi ìwọ̀n bẹ́ẹ̀ ni ṣèbí náà ní ìnáwó lórí èmi mo ṣe lóore kò ṣe ní lórí kankan. And um, when I'm done with this, my good heart, the way it's worship, come back back here. Hmm? It's a fact, ma. Oh, the joke machine. Eh? I'm going to ní kí lè máa jẹ jàre ẹ lè rí ẹ ṣe ń rẹ ẹ jẹ ká mẹ́rin kúrò wọ́n bẹ̀ pẹ̀lẹ́ ma ẹ kú tọ́jú ẹ é sí problem wọ́n wà òkè lágbára ọlọ́run ẹgbẹ́ wọn náà máa bá kò sí problem so ẹ fọkàn yín balẹ̀ àgbọ̀n ìyá àgbọ̀n tọmọ ẹ pẹ̀lẹ́ màá ní kí nọ́ọ̀sì wá fún wọn ní gbogbo ogun wọn kẹ̀dẹ̀ ní sọ pé lo gbogbo ogun yín dáadáa ẹ pẹ̀lẹ́ máa kú tọ́jú yes ma. yẹ́tí mi pẹ̀lú kan wọ́n ti sọ fún mi kì í ṣọ̀dọ̀ ṣáàmù wọ́n ti sọ fún mi èèyàn kì í ṣojú ní tó bá ti fi bẹ̀rẹ̀ ọmọ bíbí òun ló máa fi bí wọn so wọn á bẹ̀rù ọlọ́run mi wà láàyè ṣòtí mo á gba ọlọ́run bá ẹgbẹ́ mi máa bá jágbàdúrà lórúkọ Jésù ní orúkọ Jésù alágbára láyé àti lọ́wọ́ mo fi ọmọ rẹ yọ lọ́wọ́ ó lé mi lòdì ọ̀hún ìyàwó bá mi dára fún ọ̀rẹ́ rẹ̀ ẹ̀yin abiyamọ ojú ọ̀rọ̀ àti táyé kí ni rọ́bà mi dára pọ̀ pẹ̀lú ẹ̀ mo gbà ládùúrà omi ò ní pọ̀ jù ẹ̀jẹ̀ ò ní pọ̀ jù nǹkan kò ní ṣaláìpẹ́ ó yá gbogbo ó yá máa bọ̀ orúkọ Jésù sí ó yá máa bọ̀ láyọ̀ àti àlàáfíà máa bọ̀ kó wá bá wa jayé lórúkọ Jésù Olúwa wa àmì àmì àmì. I can't wait. bàbá àkókò congratulations ìyàwó yìí ti bímọ. o ṣe ẹ ẹ ẹ kí ló bí. obìnrin obìnrin lanti lanti tẹ bá rọmọ yẹn o ṣé bí ó dàbí pé ẹ ṣe bẹ́ẹ̀ à ah! ó jáde lẹ́nu ni ó jọ yín bàjẹ́. obìnrin ló ló bí. o wá dà. ó wà ní wọ́ọ̀dù ẹ wà ní wọ́ọ̀dù. mo ń What is wrong with this man? Ah, ah, is he not happy? Ẹni tí ìyàwó ẹ̀ ṣe bì í. Ó bẹ̀rù. Miss me on baby. ṣe bàbá tẹ̀lé wa àwa máa lọ lọ́pẹ́ o. lárìkan sí lárìkan sí. àwa lọ lọ́pẹ́ àwa máa lọ lọ́pẹ́ o. ẹ wá wo ṣe bàbá láyé wa àwa máa lọ lọ́pẹ́ o. inú mi dùn ọ̀rẹ́ mi kú <laughs> ṣé ẹ rí ẹ bá pé tẹ bá wo bí inú mi ṣe nìkè tẹ bá gbin ọ̀sìn nínú mi lénìí èmi kò lè kọsẹ̀ wo ọmọ ọkọ rẹ yẹ <laughs> wo á dáa fún wọn o á fún ẹ ẹ tó máa wá bí ẹ wá là bí obìnrin ọwọ́ ọ̀rọ̀ ló mú wá á fún ẹ o ò lè kákòrò ẹ̀rọ ayé rẹ̀ ayédèdè wa rè máa dùn bí eyi o ọmọ yìí máa dẹ̀ dàgbà o akọ́mọ ṣe fún wa o. ẹ inú mi dùn ayọ̀ mi kún wípé nǹkan ta sí retí látijọ́ yìí wẹ́rẹ́ lọ ọlọ́run bá wa ṣe ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe o ọlọ́run ò ṣe o. wọ́n lábùrù kùrú tùkú ọmọ wa gbé ọmọ lé tó ń bá lábùrù kùrú tùkú ọmọ wa gbé ọmọ lé yẹ mi ọmọ wa gbé ọmọ lé yẹ. What's up? Surprise. ọ̀gá ó tún kí àbí. ó ń kéwì. ó tún kí. ọ̀gá ni sàn mo kàn ń fún lóúnjẹ ni. ẹ̀jẹ̀ lọ mọ́ mi àbí wọ́n fẹ́ bíjẹ́sì tọ́ mọ́ mi wà á lọ bá ìyá ẹ níbi tó wà. mo fẹ́ fún mi ọ̀gá oúnjẹ ọlọ́wọ́ ni sàn. bẹ́ẹ̀ fún mi bẹ́ẹ̀ fún mi now tí o bá tún ṣe fún mi lé mi tó question ìyá jẹ. ọ̀gá kò lè ń gbé ọ̀gá ẹni. ẹ bí mi ta bọ̀ mi. kọ́lẹ̀. mo dẹ̀ ní kí ẹ̀yọ̀ dáná fún mi fún ṣe àwọn ìlànà ní ìgbé rẹ̀ jẹun bó tiẹ̀ jẹ́ nínú fún ẹgbẹ́ wọn wọn protest omi ṣe pé wọn nìkan náà wá láti UK ṣé bẹ́ẹ̀ náà kì í kẹ́ mú kó bá fẹ́ gbó. bàbá mi kò ṣe ẹni kó ṣàlejò ilé mi lónìí àmọ́ ṣorí nǹkan tí mo wá báyẹn fún èsì tí n bá gbà ló máa jẹ́ kí n mọ̀ bóyá mo máa jẹun tàbí mi ò jẹun ìyẹn ló máa jẹ́ mọ̀ bóyá ibi ń pa mí àbí ibi ò pa mí fọ̀fọ̀n náà ká ṣe fi oúnjẹ sí i eh, ọmọ ẹ̀dá. Ah, ó lè pẹ́ẹ́rí pé ó ti pẹ́ẹ́rí kó fresh inú ẹ̀dá ń dùn. ẹ̀gbọ́n ẹ̀ ni mo ń béèrè ẹ̀ ní ìtàn mi ì rí láti gbà tí mo ti wọlé. ta ló ń jẹ́ mi? Hmm? Oh, ẹni ìtàn ọmọ tó kàn wá bí for a while. Kò sí nǹkan ló lè mo ti àwọn ẹbí ẹ̀ disturb mi láti lọ gbé fún mi. Àdé. Ẹbí ẹ̀ ah, lòun ò ní ẹbí ẹ̀ kan. Ṣé ìwọ wà nígbà tí mo gbọ́ mọ́? Torí mi ò lẹ́bí ẹ̀ ṣé wọ́n wà bẹ́ẹ̀? Mi ò láyè o, mi ò láyè rárá. Wọ́n ti àwọn ẹbí ẹ̀ pè mí pé èyí táwọn yà wá lọ́nà ó ti tó gbígbà dọ́mọ̀ padà kúrẹ́ bọ́n padà lọ fún wọn in fact wèrè ló pọ̀ nínú ẹbí yẹn. àgbà mẹ́ta ló dẹ̀ mọ̀ díẹ̀ ta mo dẹ̀ wọ́n pé yẹ pé ilẹ̀ tó bá tọ́jú ẹni ṣú ṣé lókun kan òkè nira fún mi láti rìn lágbàgbé pé àjọmọ̀ nípa ìrìn àjò ẹni ìtàn dénú lẹ́yìn mo fi ọlọ́run bẹ̀ mo fi ìṣẹ̀dá ọmọ ẹ̀ bẹ̀ níbo ló fi ẹni ìtàn sí. Mami, I don't know what you're talking about. Mo sọ fún yín sí, àwọn ẹbí ẹni tán, wọ́n béèrè pé ọmọ táwọn yá wa, àwọn ti nílò ọmọ yẹn. Nítorí wọn bèbá, mo ń parọ́ nìyà bí. Wọ́n béèrè pé ọmọ táwọn yá wa, ó ti lo sáà ẹ̀tàn ní ọ̀dọ̀ wa pé kí n bá wọn dá padà èyí dẹ̀ wọ́n kó pé fáìn ó ṣe pé mo ní nǹkan tí mo fún ẹṣin mi ẹgbẹ́ wọ́n wúlò sí mi náà nínú ọ̀rẹ́ tó máa padà fọlọ́ mi. kí ló dé tí ọ̀gẹ̀dẹ̀ wọn kò kó tán tó wá díje burú. nǹkan tí ń ṣe pé kò tó wà tó díje burú pé èmi lọ̀gẹ̀dẹ̀ ni wọn kò ọmọ yẹn yìí because báyìí mo fílẹ̀ ní condition tí mo bá ní wọn á ti pa ọmọ so èmi lọ̀gẹ̀dẹ̀ tí mo pé tó yẹ bá ìdàgbà tí mo bá rántí ẹlẹ́dàá mi á dà fún mo rí pé bí mo ṣe yí ẹ síbẹ̀ mo yí ẹ síbẹ̀ wọ́n mo fi ọlọ́run bẹ̀ fún mi ní ẹ̀yìn ìtàn mo promise kò ní báyìí gbéná jẹ́ kó bí wọ́n fà á lè mi lọ́wọ́ jẹ́ tèmi máa ń lọ. senator ló pè mí hello hello senator yeah regarding the meeting a ọmọ mi láti lọ́wọ́ ń bọ̀. ìgbàgbé payé kò rí báwọn ìwọ ló lò ní ọ̀la ńkọ́. pé ẹni borí pẹ́ borí pẹ́ ńlẹ̀ àdìrẹ́ náà gbọ́ ṣé tó bá bá borí tẹ́ bá pẹ́lẹ̀ bàṣọ ọlọ́mọdé padà dé ibú o ẹ tẹ́ bá wá ṣẹ́ ẹ mọ̀ ṣe wíyẹn tẹ́ bá fẹ́ fẹ́ gbá ẹ̀bà ẹ máa máa ṣe tẹ́ bá ti yé tán ẹ̀dọ̀kọ ẹ̀dọ̀gà gbogbo àwọn tó ṣiṣẹ́ lánàá wọ́n ní ìwọ ni ò jẹ́ káwọn parí iṣẹ́ àwọn lánàá àtúwà àtúwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó tiẹ̀ rí ibi tó kó dé gan-an níjọ ó ti tó ó tó gẹ́lẹ́ bá wọn ṣé o ti gbọ́ ṣé oníṣẹ́ àwọn tó ṣe lánàá mi ò ní jẹ́yàn lówó àwọn àgbàlagbà ní ogun aláàrú ẹgbẹ́ kálọ̀ kó wá gbowó rẹ̀. ìyá mi ẹ má bínú mo fi ọlọ́run ọba mo fi bẹ̀ ẹ má bínú nípasẹ̀ àná yẹn orí fífẹ́ ráńpẹ́ báyìí ló fọ́ mi lánàá nǹkan tí mo ṣe ráyè ṣiṣẹ́ dáadáa nìyẹn àmọ́ lónìí màá ṣe gbogbo ẹ̀pọ̀ mo fi dá lójú pé màá ṣe gbogbo ẹ̀pọ̀ lónìí. mo tiẹ̀ ṣe yẹn mo ṣe rárá torí ibi tó ṣiṣẹ́ ń de mo sọ fún ọ máa bọ̀ kó wá gbowó rẹ kí fún ọ ní owó rẹ yín òní jẹ́ lówó kí ẹ̀ ń gbọ́ lọ ó ti yẹ lọ mí. ọ̀tẹ́ bá ní kí n fi ṣẹlẹ̀ kí ló fẹ́ kí n máa jẹ. mo jẹ yẹn pẹ́. àbáwo máa ṣe jẹ́ yẹn pé nítorí tó bá lè má jáde náà mo ṣe ń ṣiṣẹ́ ẹ ṣàánú mi. tó bá yọ ká lọ kó wá gbowó rẹ bá sì wọ̀ tó wà ń pèfẹ́ ṣiṣẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ mọ̀ gbọ́. ó jẹ́ ká lọ kó wá gbowó ẹ̀ ọ̀lẹ́ alápàtì òwò kókó máa gbé mi lọ́kàn. gàbàrí kí nìkan ó ní gàbàrí mo pe sulu òun pe gàbàrí o mọ orúkọ wọn ló ń jẹ sulu ṣé orúkọ tèmi jẹ gàbàrí. ṣé ìgbà tó wá pè mí ní sulu kí n máa pè òun gàbàrí ṣé ọgbẹ́ tí mi sọ yìí máa pè mí lóko ẹ mọ́. jẹ́ ká ṣe sílẹ̀ mú mo lára kan ni ah! mo kàn bára mi lẹ́yìn us láàárín àwọn us force ìlú wa lọ tún ṣe iṣẹ́ ọ̀gá wọn so nǹkan tí mo wá ń wọ sí ni pé ọ̀gá máa fẹ́ lọ gbé ọmọ wọn fún airport lọ́la ìyá tàbá kan jẹ́ airport nítorí láti gbé ọmọ kọ́lá kọ̀ fi mí sínú ọ̀fà ni kọ́kọ́ ta mi pààrà kíkọ̀ bára mi yẹ̀sẹ̀ ni sódà kí n lè lọ mú àlá yẹn ṣẹ. ṣé kò yìnbọn fún dàgbà o ìbọn ìṣúwó. àní kí n bára mi kémi bẹ̀rù place ọmọ yẹn ní us ni. ìwọ lọ́wọ́ lamẹ́ríkà ah! yín ọmọ ìgẹ́tìmá ni ó ìdẹ̀lẹ̀ bọ́ọ̀nà ibi tó máa kú sí létí wa kódà mẹ́ríkà máa di pọ́pẹ́ padà á lè wà láìta wà di mọ́lẹ̀. lọ́rí yẹn irú àwọn àbáyé ló ń wá lọ o ti bá tún dọ̀hún gan big boy ló dé lọ́wọ́ à special welcome pass lọ́ máa ṣe. o ò yẹ látòkì délẹ̀ àtòtòrí ah, mi ò ga bó ṣe rí gan-an à wà o iṣẹ́ tẹ́lẹ̀ dẹ̀ yan ọmọ ènìyàn ní gbèsè ló máa fi ibẹ̀ ló ti. sá sá ọ̀gá. mo ń béèrè lọ́wọ́ ìwé méjèèjì wípé ta ló gbé igi lọ fún ìyàmọ́lá. Ah, yẹ́sà ìwọ ló kó igi lẹ fún ìyàmọ́lá. ìgbà tí mo ní kó kó igi lẹ fún ìyàmọ́lá ṣé èyí tí mo ní kó kó lọ ló kó lọ yẹn. ìyàmọ́lá fún wa ní twenty five thousand àpé òfin ra igi ó wá mú igi seventy five thousand naira ó kó lọ fún ìyàmọ́lá. Ah! <laughs> gbèsè ti jẹ́ tiẹ̀ báyìí o nítorí ibẹ̀ ni mo ti ń bọ̀ ọ́ sí ìyàmọ́lá rẹ̀ ti mú igi wọ́n ti lò ó. Ah! Ah! ẹ ti wọ gbèsè. ṣé o fẹ́ sọ fún mi wípé o ò da igi mọ̀ lájọyọ̀ ti wà yíbàá síra wọn àbí ó dájú mọ̀ ó bá dájú mọ̀ dárúkọ igi mẹ́rin fún mi nínú gítà ń lò níbẹ̀. lédè ojú mi rẹ̀ sọ̀rọ̀ igi náà ni gíńjẹ igi one igi two igi three igi four igi five ọ̀gá tá a bá ń talẹ̀ ó pọ̀ gan o igi seven igi eight igi nine igi ten igi pọ̀ gan o igi ni gíńjẹ. igi one igi two igi three dódi ten orúkọ igi nìyẹn o àní gbèsè ló máa padà jẹ tiẹ̀ sórí orí ẹ̀ tí wọ́n ń pè ní borípẹ́ borípẹ́ yẹn wọ́n ń kúrọ́ fún ẹni o orí ẹ̀ ti ń pẹ́ lẹ́yìn tó ti ń jẹrà tó bá yẹ tẹ̀ gbé nǹkan padà jẹrà fún ìgbà ìtọ́ni o ti gbọ́. wo ò dá má sòní àmọ̀ o ò dá má gani mọ̀ o ò dá fara mọ̀ o ò dá ipé mọ̀. ṣé wàá gbọ́ kí ni déètì èmi. èmi ní twenty five. èmi ní twenty five ìjọ mẹ́rin ló kù fẹ́ẹ́ fi gbóyè oṣù rẹ̀. ọjọ́ márùn-ún. ọjọ́ márùn-ún gbèsè ni wàá fi san. Ah! ọ̀gá mi ẹ ṣàánú mi ẹ má yẹ kí n fi pa mi. gbèsè ni nítorí gbèsè olùjẹ́ yìí tí ẹ̀dùn náà ó fẹ́ gba twenty five thousand naira a fẹ́ sọ gbèsè fifty thousand naira jọ ibo ni kìtìrì twenty five thousand tó kù. ẹ ṣàánú mi ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bá bẹ̀ yín irú nǹkan báyìí ní ṣe ìlọ́wọ́ mi mọ́ ẹ ṣàánú mi. o fi lọ tí wàá ṣe fún ẹ bí mo ṣe ń wù ẹ yìí mo fẹ́ kó fi inú ọgbà yìí lẹ̀ nísinsìnyí báyìí báyìí báyìí báyìí. ẹ ṣàn ẹjọ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ̀ yín mo ti ṣiṣẹ́ lóríṣiríṣi dídán mo ti bìlí pé bí o ṣe dé bíbáyìí mo ti rí fọkànbalẹ̀ o ti fọkànbalẹ̀ o lẹ́yìn kó kúrò bí mo ṣe ń wù ẹ̀ torí ní ti ń bí mi inú gbèsè rẹ̀ o ti ń bí mi. bónígbà yìí tán. ọ̀gá mi ẹ jọ mo fi ọlọ́ kò síṣẹ́ mi ti máa. mo fẹ́ lóògùn fún mi lówó bá a mú fún mi tí máa pọ́ lọ́pàá fún mi yàrá àdúgbò o ti gbọ́ èmi ń bínú mò ń bínú gan tí mò ń tú ẹ̀tì tí lódò owó tó wà lẹ̀ máa wọ̀ jẹ́ máa pọ́ lọ́pàá fún mi. ẹni ìdílé máa ń lọ́kọ́ tó pọ́ lọ́pàá. ẹgbẹ́ bá jọ òun ní dédé. ìwọ máa wà ó ó sì lọ ó ì lọ mo ṣí ọmọ rẹ. mo ní kó máa wò mí mọ́ èmi ni màá pa wo olè olè olè yìí. bẹ́ẹ̀ni sọ àwọn òkè ìṣòlè wá sùn ní ẹni gé lójoojúmọ́ òkè ìṣòlè bíi ti báwo. wọ́n ní kó má sọ̀rọ̀ kọ́ àbí kí fọ orí ẹ̀. náà fi lóye tó mọ̀ mọ́ sí ẹni ẹlẹ́ni. ọ̀gá ọ̀gá tí ẹ̀wọ̀n olè ní. jọ́ torí ọlọ́ báwo ló ṣe mọ̀ pé olè ní. mo rí ní ojú àlá tó olè ní aṣọ tó dẹ̀ wọ̀ lójú àlá ẹlẹ́rọ̀ jìnnà tó fa òfà díẹ̀ ó sì yẹ pé orí èèyàn lójú àlá torí kò dẹ̀ ti ló lójú àlá ẹ̀ ó ti di olè mi. bẹ́ẹ̀ni ọ̀gá aláàmì máa ń ṣẹ́gun ni ó ní ṣe mọ̀ pé ó lè ní. Ah, mista pẹ̀lẹ́ eh, kí lorúkọ tiẹ̀ oríkọ. Eh, ẹ̀yọ́ mista borípẹ́ kí ló dé tó jẹ́ pé wọn ò ní tó mi máa jókòó sí lójoojúmọ́ àtúwájú ni wọ́n á mi báyìí. ṣé o pé ó ti dúró ẹ̀ẹ̀mejì bí ẹ̀ẹ̀mẹta tí mama drive wọlé tí màá tó jókòó síbẹ̀ yẹn tí mi ò dẹ̀ mọ mission ẹ mo bẹ́ẹ̀ sọ́rí ẹ sọ fún ẹ lẹ́yìn kí ló dé tó rí kó jókòó sí tó jẹ́ pé iwájú lé mi jókòó tàbí. bẹ́ẹ̀ ló tí mo rí ìpìlẹ̀ tí mo rí sí mi pamọ́ sí so iná tó máa ń pọ̀ bíbẹ̀ lálẹ́ ìlú máa ń pọ̀ bíbẹ̀ lálẹ́. wo lẹ́bí wo lẹ́bí kò níyà kò ní bàbá wọn ò bí ẹ tó wá jábọ́ látọjú ọ̀run ni. mi ò níyà mi ò ní bàbá. ṣe ọ̀gá kò lẹ́bí kò lára ẹ kí n pa àti bá pàkùsẹ́ tó máa bí mi. ọ̀gá wá bí ẹ tó bá dẹ̀ bí ẹ lúwọ̀ máa sá lọ wá bí àwa tó rí ilé wa ló pa sí. ok. kí ni orúkọ ẹ ti orí pẹ. ok tẹ̀lé mi ká ah ọ̀gá lẹ́lẹ́ wù ẹ fẹ́ gbé olè wọlé ó ní ní sọ́ọ̀. tí bàtí bá mi ti tàn ẹyọ kan màá gbà olúwa máa ṣe ọlọ́dẹ nígbà ìpàsákì. Ah, ọ̀gá mi ẹ má ṣe báwọn o ẹ má bínú. ṣé kó wọlé àbí kó má wọlé. ẹ jẹ́ kó wọlé. Dìde dìde. Like, I can't see, can't think. I don't just understand what's going on. Okay, wait. tí mo wà lábroad mo máa ṣáà ìdí mi from time to time Mama, I don't know what's going on ah mi kì í wọ́n go, ní kó pè mí pé ah babe what's up you're beautiful ìlú èyí tí mo bá tẹ̀ tí wọ́n á rí tó bá ti wá máa gbè mí wọ́n mi the following day báyìí mi ò ní gbogbo ẹ̀yìn ó kò máa lọ báyìí just like that I was like what is going on okay mi bẹ̀ tí wọ́n á rí pé àbí àkórí ọ̀rọ̀ mi tó padà wá sí Nàìjíríà mọ́mí àti mo ti dé You see, tí ì ní ọkàn tó baby you are fine you are beautiful definitely something is wrong with me i'm i'm like i'm not okay mo dé sọ for you know me, tí ẹ̀ ṣẹ́ ní ti And for kò all is well all is well for how long am i gonna continue like this like like i'm i'm tired mom i'm tired What is sú mi o. Ah. má jẹ́ kó sú mi èmi mọ̀ pé hmm, o ti pàdé ọkùnrin tó jẹ́ títí ẹnu bẹ́ẹ̀ ni ṣé o gbogbo ètò ìsopọ̀ sọ èyí o ti pàdé ẹ̀ ṣé o ní kí o bá pàdé ẹ̀ àá mo bá mọ̀ ṣé o pé tí obìnrin bá wà tó bá rí ọkùnrin tó bá jọ ń wà lórí òdì instinct ẹ̀ máa sọ fún pé ọmọkùnrin yìí ti tèmi ni tó fẹ́ sọ pé òfin ẹ̀yìn tí gbogbo àwọn ọ̀rẹ́ ìtẹ́fà jọ ń rìn tí ọkùnrin náà kò wáyé èyí tó dá ní ojú nínú á mọ̀ pé ọmọ lójú rẹ̀. no but they won't come too that is just the problem they won't come. èmi sọ fún ẹ pé èyí tó jẹ́ ti tiẹ̀ kò tí ì ni tó bá dé wàá mọ̀ pé òun ni ṣé owó láàrin àbá lọ́lá àbá àgbáyé nígboro àbí bo ni wọn ò tí ì mọ̀ wá kò sí ọkùnrin náà láyé tí ó kò ní wù láti jẹ́ àna títí wa o ti pàdé ní títí ẹni bẹ́ẹ̀ ni ṣébi tó bá dé tán ìwọ gbọ́n wá sí táyà pé a àṣọ náà fẹ́ ṣe nǹkan tó dáa fún mi kò ní gbàgbọ́ pé títí ẹ̀ tíì dé ní agbára àtijọ́ náà wàá pàdé títí ẹ láìpẹ́ ohun nǹkan èmi àti òṣèlú dádì ẹ̀ máa ń pẹ́ bóyá kó tún bá wa bá eh, pásítọ̀ sọ̀rọ̀ kó tún bá wa ṣàdúrà bí àwọn asutọ wa sọnù díẹ̀ sí fọkàn balẹ̀ má rush. I'm worried oh. like I'm worried. Ah. èyí tó máa bá ìkálẹ̀ ẹjọ́ máa gbé títí lálẹ́ tó lè máa fọmọ àlùbáríkà sí nínú rẹ̀ òun ló máa pèsè fẹ́ tí kò ṣe pé tó bá lọ wà yóò padà bọ̀ lé ọlọ́run ní yọ̀ǹda rẹ̀ wà láwùn lè ní láìláà yìí láwùn wà á lè lè gé ìwọ̀n ṣáàdá tí wọ́n rà láàrin wọ̀nyí. wà láwùn lè ní láìláà yìí láwùn wà á lè mú السلام المؤمن المهيمن العزيز الجبار ايش الحمد لله ايش الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين ṣeré ọ̀rọ̀ ọmọ tí ẹ bá wà wàláì tàláì èdè dáadáa ìdá owó wàláì ọmọ ń dà. Thank you. ó dáa ọ̀nà nígbà tó pọ̀ wà láì tẹ́lẹ̀. ẹ jẹ́ ń ṣe ẹ̀sáǹpù kan fún mi ẹ gbé owó yín sókè báyìí kí ṣe bẹ́ẹ̀ níbẹ̀ fẹ́ fún mi ni ọwọ́ yín yẹn sọ fún mi nípa ọwọ́ yín yẹn wà òkè òkè ló wà tọ́ ṣe rí ìsàlẹ̀ ní tèmi wà ṣe rí òkè tọ́wọ́ yín wà yẹn hmm. tí ẹ bá tún gba ọmọ yẹn mọ́ra ọlọ́run yóò tún á ṣe láàbà péye péye ẹ dẹ̀rọ pé pẹ̀lú nǹkan tẹ́ ń sọ fún mi sí ẹni tá a bá gbà mọ́ra àkórè bí o wọn ò kó lọ mú wa àwọn agbọ́ngbọ́ tá a ti wá gbà mọ́ra àyè regret. ìwà ṣe o. ṣe rí ọlọ́run fẹ́ ṣe àlékún ìwọlé ni mo ṣe ní kẹtù ní àkórè dé kódà àlọ́ lè sọ ibi ọlọ́run sọ wípé àdùnnú ní àstẹ́dìbò lápò ó lè kẹ́ pé wọ́n yóò dá ìlú ẹ̀yìn ti sábà bá ọlọ́run bẹ̀rẹ̀ hmm, ẹ̀ ti sábà bá ọlọ́run kódà nínú nǹkan tá a rí a rí wípé orí tó tó nípò rẹ̀ òun yẹn fẹ́ gbà. ẹ rí afa ṣe rí tí nǹkan bá yọ lórí ọ̀rọ̀ ìdúró tán ẹni tó ní mímọ̀ ní òye ẹ̀ka tó wà adìẹ ti ṣèwádìí ni ọlọ́run dẹ̀ ti tọ́ wa sọ̀nà bẹ́ẹ̀ ṣe sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ la ṣe wá ṣe tọ́ a máa gbà wọ́n. ẹ̀jẹ̀ àṣẹ bẹ́ẹ̀ mm. ẹ ṣe àmúgbọ́ ẹ̀rọ pọ̀ mẹ́ àwọn náà mọ̀ pé mo bí mo ń bọ̀ pẹ̀lú ó mọ̀ pé mo wá ṣèwádìí lórí ẹ̀. My dear, nígbà tí mo pe ọmọ yẹn tí mo bá sọ̀rọ̀ pé ṣo máa jẹ́ orúkọ wa àti pé ṣé ní dọ́mọ bíbí wa. ẹgbà tí obìnrin lọ́wọ́ ẹ kí ló wá sọ. kí ló fẹ́ sọ nínú ẹ̀dùn ìbàdàn ẹ bá igbó ṣe fò sókè ṣe ló di mọ́ ní omi à omi ẹ ṣe lẹ́kọ̀ọ́ fún mi. ìfẹ́ mi sọ fún mi ta ni ó máa wà nínú ìyá tí à ń jẹ tó wá pípé pàbọ̀ ńlẹ̀ ọlá ká fi ọlá ràn ẹ̀ ká tọ́jú ẹ̀ tí náà ní. ah kò sí ẹjákè sí ohun tó ṣe nìyẹn nínú ẹ láti dùn tó rọ̀ pé fẹ́ kó òun ìyàwó máa máa jayé ní ọ̀sẹ̀. ó máa bọ́ sínú ọ̀rọ̀. ṣùgbọ́n rí i tí ọmọ ẹ bá wọ ọ̀dọ̀ wa tán ó ní nǹkan méjì pàtàkì kan tí mo fẹ́ àṣìfò. Hmm. lákọ̀ọ́kọ́ ara tó bá wọlé fẹ́ kí a tún súnmọ́ ọ̀pá ká fún ní orúkọ tó wù wá kó tún ẹran ẹran súnmọ́ ẹ̀pá àwa fún ní orúkọ tó fà á. ẹlẹ́kejì bàbá mi ló jáde lọ ẹ lọ wá stọ̀ tó dáa jù tí a ti lè rí oríṣiríṣi aṣọ rà káwa lo aṣọ fún lọ́pọ̀lọpọ̀ ló máa tó máa fi ti aṣọ bàtà fún gẹ̀dẹ̀ kó kó di àtúnbí lọ́dọ̀ wa kó wọ́n rí rẹ̀ kó rí pé ah, I need to jẹ́ jù yá lọ. you darling ah, but èmi tún fojú kan wo èmi wò pé ṣe kò lọ kọ́ṣẹ́ tó bá ti lórí wa. kò ṣe hmm. kò mi èmi ò rò pé iṣẹ́ kíkọ́ ló dáa o hmm. ṣé mo pé bí mo ṣe sọ ó yẹ kí ọlá wa hàn lára ẹ kí ló dé tá a ti jà fún nǹkan máa wá kọ nílé ilé sórí láàrin ọdún méjì tí tíṣà ẹ bá kò sí bàbá nǹkan kí nǹkan tó bá mọ̀ nígbàdí ìṣọmọdé ta ṣẹ̀ṣẹ̀ máa kọ́ ní ibi sí nǹkan kí nǹkan tó bá mọ̀ ó máa tó láti máa ṣiṣẹ́ ní kọ́ńpìnì tẹ̀lé which means wípé kò tún ló wáṣẹ́ kiri ah, tó bá ti wá wà lẹ́nu iṣẹ́ yẹn tán òkè á tún máa kàwé sí i ó ṣe ń ṣiṣẹ́ lọ tó ń dàgbà sí nínú iṣẹ́ bẹ́ẹ̀ ló máa dàgbà nínú ìwé kíkọ́ àdé náà dìde ó lè tẹ́ kí akọ́kùnrin yẹn tó dé olùmọ̀ṣọ́ tó lọ́pọ̀lọ tó dé olùmọ̀ṣọ́ lórí rẹ̀ ah, ó ṣe àṣemáṣe <laughs> ní ẹ̀kọ́ láti support mi <laughs> ah, ah. máa kí rẹ̀. àwọn tó fẹ́ support ìgbà mi rẹ̀ lómi. ní ìwà tó bá ń ṣiṣẹ́ lọ́wọ́ kò tún ní stop education yẹn tó náà ń gòkè lọ nìyẹn ẹ that's why I love you. gbogbo ayé tẹ ìyẹn lọ́wọ́ máa rò tó tún máa fi kù fún àwa kò tí pọ̀ jù. Ah, ọlọ́wà ti ìbùkún wa. so let it be like that. yàrá yín sísà mo ní sọ pé pé kí ni àwọn ọkọ̀ so a ní goat meat a dẹ̀ ní cow cake so àtúwọ́n ní àsopẹ́ ìdúró oríṣiríṣi ta lè fi ní nígbà báyìí àti wọn ní catfish nígbà tó bá jẹ catfish yẹn ẹ̀ka ẹ̀kú make sense mu ẹ̀yìn lè bọ̀ ní ìmọ̀gbọ̀n ẹ̀ mọ̀ máa wá. ẹ fún mi ní assorted. ok ok all right. yọ ẹ fún mi ní counted. sísá kílẹ̀ yìí kílẹ̀ yìí ò fẹ́. ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀ hmm. for now i'm okay kò tí bá nìyẹn nìyẹn máa pè mí. sísá ẹ̀ mi wà ókè báwo máa sọ pé wà ókè gbójú ká fún ilé ọ̀rọ̀ kan bíbọ̀ lóríṣiríṣi ẹnì kan ẹgbẹ́ kan bá ń gẹ̀ẹ́sì catfish ní my life. ẹ understand mo ti wà ókè náà tí mo bá nìyẹn nìyẹn máa pè mí ẹ ṣáà kí n jẹ lẹ́yìn rí máa pè yẹn ọ̀rọ̀ thank you ẹni wọn kí ló wọ́n ìgbà yẹn ókè I don't feel like eating ah, bóyá ojú ìkẹyìn ṣé kò sí. ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ọ̀sẹ̀ ní sọ ṣé ẹ̀ tí notice. tíìs pé lóòdù rẹ̀ máa wọ́n kì í ọ́fíìsì I know girls even bother to ask me what's going on. I did when owó tíjọ́ tí mo bèrè lọ́wọ́ ẹ̀ pé kí ló ṣe owó rẹ̀. ẹnu ṣe mi I'm not happy at all like I'm not happy ṣé wọ́n ti pé mo sọ̀rọ̀ fífi wípé mo ti wà lábọ̀dù ọkùnrin.

Just ti rí ẹ̀yìn ẹ̀yìn náà pé office. ọ́fíìsì ọ́fíìsì aside office things bẹ́ẹ̀ bá mind èmi ní bàbá tí mo máa sọ yorùbá ṣé ti ẹ wo òun yorùbá máa sọ pé tọrọ bá kò òkè olè ó níbi tá à ń gbé sí you ń ṣe mo ti ń tẹjú bọ lójú ẹ bàbá yìí máa ó máa sọ̀rọ̀ tó ń ṣe mí tó máa sọ fún mi. ẹ̀yin ọ̀rọ̀ wa tó kó there. Where's cash phone? So what are we waiting for? Let's go. No, no, no, mm. no. no. Anilele, ah, wait, wait and shut out. She is there. So weekend, we must fix everything. So weekend, you go put on here. So the weekend, you put on here. I'm not sure. We will need to pay law. We need to pay law. Àwọn ṣe òṣè omi ò lè wait. Inú ilé tẹ̀lé ní lọ weekend o. Ah, lẹ́yìn àti bọ́ọ̀lù lọ vacation. As a matter of fact, in the crowd ọ̀rẹ́ mi èmi àti ẹ̀ ti wà òkè for Saturday ìdòwú ọgbọ́n just keep it in mind ọgbọ́n náà ha thank God olùwọ́ ṣé wàá ṣàlẹ̀ nǹkan lára. ayọ̀ ah, kíkẹ́ ìjàre ń ṣèkìtì ọ̀pọ̀ yanjú ọ̀rọ̀ ayé mi ah, then I can take anything I want I can drink anything I want. asọ́tọ̀ mi ti ẹ̀ dà ẹ̀ gé ẹ̀ dà ẹ̀yìn lè jẹ́ ebi òtìpọ̀ náà ìrìn tí mo ti ní ìwà mo sì ti yí ọ̀rẹ́. Eh, ní first thing àwọn ọkọ̀ ṣe ni pé àpàsúnà fún ẹ kò ṣe ń jẹ àjì tí wọn náà mọ̀ pé ìtumọ̀ ní ìyanu ìyanu wà. Yeah jẹ́ tí a bá ní ṣọlọ máa realize pé láti ìgbà tó ti dé ìwà yìí a fi àjẹ. wọ́n náà ṣe dáadáa o a ṣe bí ọmọ especially my wife ìjọ òbèrè gan ó ń bẹ ẹ béèrè lọ́wọ́ mi pé a ṣe mi o a lè ṣe bẹ́ẹ̀. ìwọ náà lè ti jà ọmọ ṣé wàá rí ọ̀rọ̀ ẹ àfẹ́ gbèdé another level ní èmi àti ìyàwó mi ti jó àti sùn level tí a fẹ́ gbé lọ ni pé a rí pé as a fine young man kò tí ì pé tó bá kàwé a fẹ́ kàwé. Yes. Ah, that's it. Ìdúpọ̀ gbogbo ìdúpọ̀ gbogbo ìdúpọ̀ gbogbo ìdúpọ̀ gbogbo ìdúpọ̀ gbogbo ìdúpọ̀ gbogbo ìdúpọ̀ gbogbo ìdúpọ̀ gbogbo ìdúpọ̀ gbogbo ìdúpọ̀ aláǹjẹ sọ pé inú ẹ̀ máa jù. mo lè rí gbogbo ẹ̀fọ́ gbogbo ẹ̀ ọ̀nà tí wọ́n fẹ́ gbé gbà ni pé àwọn òwe ó ti dàgbà onídà bó ṣe máa yọ sùn ṣé o fẹ́ máa wọ yúnífọ̀mù kó má di bàbá kíláàsì. so àwọn àgbà tíjà fún ẹ tíjà yẹn a máa wálé wá kọ ẹ á kọ ẹ títí débi pé wọn náà wá lè so ìlú láàrin àwọn ẹgbẹ́ ẹ̀. ìwé tó bá kàn ẹ́ á jẹ́ kí wọn náà dáńgájíá wà lè hàndù iléeṣẹ́ iléeṣẹ́ wa. ìjọ àwọn tó yà ti ìyàwó méjì nílò láti sọ fún ó wá kù sọ́wọ́ ẹ̀ láti sọ pé kò ṣetán láti mú kí àwa náà proud ká jẹ́ proud parents òbí tí ó tó proud ọmọ ìfowópamọ́ ìṣẹ̀dá ní odò ìgbésílẹ̀ ọ̀sẹ̀ ó lè ní òkè kàwé ọ̀sẹ̀ kò sí ìrànlọ́wọ́ tó lè ràn mí lọ́wọ́. kí wọ́n ti sọ̀rọ̀ ìyàwó mi sọ pé inú ẹ̀ máa dùn tàbí sọ pé ìfẹ́ ká ẹ̀mí rẹ̀ dùn ilé ìwà fún mi. ìnáwó ẹ̀rọ bá dùn ká ẹ̀mí dùn ah, ẹ̀mí sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní sọ orí ìrìnàjò ní ìlú àdúgbò lọ láti olórí tó lọ ṣe ló bẹ̀rẹ̀. àbúrò ìfọ̀ àbúrò ìlú kò pẹ́ láti ṣe bẹ́ẹ̀ fún ọ. èso wa rè má bà wá lójú jẹ o tó o pé láti jọ bẹ́ẹ̀ ti débí àfọwọ́ káwọ́ àwa kọ́ la bí ẹ àfi mú ẹ àmọ́ ẹ gẹ́gẹ́ bíi pé àwa la bí ẹ mú ẹjọ́ torí ọdún ní tó bá ní kò ṣùgbọ́n pé tó bá mọ̀ bí ẹ̀ tí gbogbo ìdúró déédéé ibi táwọn máa fẹ́ sí òdìdí pọ́ńpọ́n kò yí sí o kò yí sí o. láti gbà pé mo ọ̀n ṣe lè disappoint. gba pé eh, changes changes ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà kò sí sáré ẹ̀wọ̀n yìí. ìwé náà mo fẹ́ sọ̀rọ̀ sí irun ẹ̀ yìí kò dáa bó ṣe wáyé lóun mùsùlùmí kò gbọdọ̀ má gbé òun kiri báyìí o ṣòwò pọ́n ti ń wẹ̀ mọ́ wa ìrẹ̀ mm. ní dáa kó wá máa fi ẹ̀ bù wá látara ohun tó wà lórí ẹ̀. ọ̀rẹ́ bíi àmbásẹ́dọ̀ inú ilé ìlú ṣiṣẹ́ tó bá ti rí ẹ̀ǹtà ọ̀rọ̀ ọmọ làgbàjá ẹ̀ díẹ̀ díẹ̀ náà ṣùgbọ́n pé yóò náà lójú ní ọdún tó kójú mi. pé kójú méjì o iṣẹ́ pé mi. tó dùn mọ́ mi nínú ọ̀rọ̀ náà láti ìgbà tó ti dé nàìjíríà bá wọn. èmi yóò rí. àwọn òbí gbẹ nǹkan tó ń ṣe kí òun rò kí n dín jọkọ mi ṣó fẹ́ kọ̀ọ̀kan lọ ó lè kó sí kòtò fẹ́ kí obìnrin lọ́wọ́ mi tí mo ní fún ọ àbí obìnrin lóun bàbá ẹ̀ tó fún ọ ó ti jí ọ̀rẹ́ à òun ló ṣe nífẹ̀ẹ́ pé ó máa fún ọ kí wọ́n dín látàbà lọ́wọ́ tó ti dé láti ibi ó ti ń dì ó ń kọ́ra tó bá bẹ̀rẹ̀ kan lọ́wọ́ ẹ̀ wàá fún attitude kí ló ṣe ṣé kò ṣe pé ìwà àtẹ̀yẹ kọ́kọ́ jà bí ṣe sọ. mo ní yìí gangan ni mo ní problem pẹ̀lú mo ní ọkọ yìí gangan ni mo ní problem pẹ̀lú. ọkọ mi. bẹ́ẹ̀ ni mo sọ. kí ló ṣe fún mi. nígbà tí mo dé north america mo explain everything for me? nípa ọlọ́kùnrin èdè bí wọ́n ṣe máa ń cheat mi bí wọ́n ṣe máa wà disappoint me I told you everything okay fine then I told my friends about it ó dẹ̀ gbé mi jáde mo ní ìgbà tí bàbá yẹn máa sùn bàbá yẹn jẹ́ kó yé mi pé bàbá tó bí mi lọ́mọ orúkọ rẹ̀ kí ọkọ fẹ́ ó ní ọkọ yìí nìyẹn kí ọkọ fẹ́ kí ni mo ṣe fún dáàdì kí ni mo rà lọ́wọ́ dáàdì mo rí kí ni mo ṣe fún dáàdì tí mo fẹ́ kí lọ́kọ èmi rẹ ó tójú bolé ṣé kí ni kó tó sọnù lọ́wọ́ tó wà fún mi kí ló sọnù kí ló wà gbogbo ó ah, lè disappoint mi pẹ̀lú gbogbo ìlú tó kà nígbà wo wà expose mi mo ṣàlàyé rẹ̀ fáwọn ọ̀rẹ́ rẹ̀ mo ṣàlàyé bí ẹ̀mí lọ́wọ́ ọ̀gbọ́n àwọn alótùkù ó yẹ kó gbàgbọ́ ó ṣe wọ́pọ̀ yìí a lè sọ fún ìpínlẹ̀ fọkàn bá lóyún ọ̀sẹ̀ tí wọ́n á mú ẹ káàkiri. ṣé ìwé mọ̀ pé àwọn tó ń lọ báyìí nǹkan tí wọ́n máa jẹ lọ́wọ́ tó bá ti kú pop story báyìí wọ́n gbé lórí lọ́wọ́ èyí àwọn wálé àwọn tó nífẹ̀ẹ́ yìí tó yẹ kó jẹ́ pé ó ń dàrú ọgbẹ́rẹ́ àtọ́wọ́ pé ẹ fi ọkọ̀ tọ́ wọn wá dàrú ìwà tiwọn wọn lè máa fi gbowó lọ́wọ́ yìí ẹni tó sọ pé ó tó wà bẹ́ẹ̀ ló ṣe rẹ̀ ṣé ó ti rí ìwà àti bàbá ẹ̀kọ́ rí àbẹ́ ọmọ ọ̀rẹ́ ẹ̀ ló lọ sọ fún wọn pé ah ọmọ yẹn o olówó ni ẹ máa gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n fi ń tó ẹ̀ àbí àṣeṣe ẹ̀ jọ tó lọ́wọ́ lọ́wọ́ ṣó bẹ́ẹ̀ ni ìyàtọ̀ sí rẹ̀ ìwọ yìí ni kò ní gbogbo nǹkan tó bá bẹ̀ tó máa ṣe fún ẹ mo sọ fún kókó fọkùnrin ẹ̀ balẹ̀ ọlọ́run tó fi nǹkan. no mummy mummy I disagree with you mi ò fi ọkọ̀ balẹ̀ ó ṣe tí ọ̀bẹ yẹn parọ́ fún mi tó bá yẹ parọ́ fún mi ni mọ́mí tí ò yọ husband ibi tí wọ́n bá ti dè mí mọ́ ẹni pé kó tún mi sílẹ̀ like I, I need I want, I want to get married ó ti pẹ́ jù ẹ̀ lọ́wọ́ kò yẹ kó tún mi sílẹ̀ mọ́mí ẹ̀ tó wọ́n kọ́ yí ẹni kó tún mi sílẹ̀ kó tún mi sílẹ̀ wọ́n. ọmọ tó wà nínú yunifásitì àṣírí mi lórí. àgbèrò náà ni mo fi ń ṣe kìnìún ara ọmọ burúkú yìí bí nǹkan tí mo ń sọ lọ ẹ bá bẹ̀rẹ̀ odò wákàn wákàn wákàn wákàn aṣàkọ́kọ́ aṣèkejì ó bá ti bẹ̀ lẹ́ẹ̀kẹta ló tún sọ ó yá àádà àádà àádà mi ní ọmọ yìí pàmò bí ń bàbá. George George Abiodun àgbàyà ni ẹ àgbà ti dé we are all about sixty and uh, mo ti wá ṣe wà kan tó bá yẹ wà máa gbọ́n rí kékeré. ṣéjọba wa ni igbó mi ò mọ̀ ọ́nù sìgá èmi ò mú ọtí náà mi omi lẹ́yìn àgbè ẹ̀fọ́ wà kàn yín o. àmọ́ rárá ṣé àgbà ti dé. káàmú síbẹ̀ náà jẹ́ẹ́jẹ́ lè dún àgbà ń jó téégún àgbà bá gbé pákáleke ẹ̀yìn àárẹ̀. má kọ̀ lọ́rẹ̀ sọ̀rọ̀ àgbo yìí ó kí àbòjò dáadáa ó filẹ̀ ní gbogbo amarugo take ah! ẹ kù. nígbà tó mu àgbo yìí dáadáa nítorí pé mo ní match lálẹ́ yìí. àṣìyàn ọ̀rẹ́ lẹ́yìn ìwọ náà ní match àṣìyàn ọ̀rẹ́ ní olóòlù match lálẹ́ yìí oníṣekú bẹ̀rẹ̀ ni mo sábà dé. ìrọ̀ wà mí bẹ́ẹ̀ wà ló bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi. àbísùúrù. ṣé kò ṣe omi ọlámọlá ló kọjá lọ tí ò kẹ́lí kọ̀ọ̀kan ló wa àbẹ́ni ọlákọ̀rẹ́ àbójú ló ń tẹ̀wé ojú òtẹ́ ṣé ẹ mọ̀ pé lẹ́nu bíi ọjọ́ mélòó kan yìí ẹni ọlá ń ráwọn ọkùnrin wọ́n ń gbèjú lẹ̀ tó bá mélòó wọ́n á gbèjú lẹ̀ ó dẹ̀ nígbà tó rẹ́gbẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀ gbogbo wọn náà ti márì tán èmi ò mọ ohun tó kọ tó lọ yẹ̀wò lọ́rọ̀ kan ṣá wọ́n lé mi bàbá ẹ̀ ni mo wà ń jẹ ìyá ẹ̀ ló sọ fún mi ọmọ mi ń bá mi lòdì tí mo bá send owó sàkáǹtì ọmọ mi pé kí n tiẹ̀ fi support ẹ̀ lẹ́nu iṣẹ́ tó ń ṣe ìgbà tí mo send owó sí last ẹnu ọ̀nà yàrá mi mo ti bá káàṣì ẹ̀ ń bẹ̀ ó ti dá padà èmi ò mọ ohun tí mo ṣe tó fi fẹ́ ti bí ọmọ mú ìgbìyànjú lánàá. tọ́rọ̀ bá ti rí báyìí yorùbá bọ̀ wọ́n ní ẹni tó gbẹ́ kòtò kò gbẹ́ jìn ẹni tó bọ́ sínú ẹ̀ náà kò dá lápá ẹni ọlá ọmọ mi ni láti kékeré yín náà lè mọ̀ pé bàbá sọ̀rọ̀ á gbogbo nǹkan tó rò lẹ́yìn àgbẹ̀ ní ó dẹ̀ rí wípé mi ò ní jòun nìkan lọ ni ọmọdé ló ń ṣe wá ti tọmọdé gùn ọ́ má bàa sọ̀rọ̀ àpò. tí mo sọ̀rọ̀ ní ìgbàlù ó tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ. níbo ló ń lọ. bàbá ti kílò bí ibiṣẹ́ sí ọmọ mi yìí ẹ̀. ẹbí mi kò sí ọmọ mi. kò sí lè fi orí mi. jésù. ó bẹ̀rẹ̀ kò jésù. jésù máa dé bẹ̀rẹ̀ Ṣé ó ẹnì kankan tó ń fẹ́ kó fi dáadé? Ṣèlérí kò sàn. Àní ṣé tí wà tí ẹ tẹ́ ń dé tara yín tẹ́ ń ṣe wọlúwọ̀dì wọn kún fi dáadé? Mo ní fàtọ̀. I'm sure people very question yẹn sir. Mo ní fún ọ, mo ṣe máa ń rí ẹnì kan fi dáadé, orí àti máa yẹ Mi ò dẹ̀ bí à ń fi ní ìsìn àti pé gbogbo ni wọ́n fixing out with hang out it's because of you. ó ṣe fẹ́ sọ fún mi gbọ́dọ̀ ṣe wà ní ẹ̀mí ẹni tí ẹ̀mí ń lọ sí possible straight can believe me and anybody now. baby to see the truth mi ò lè anybody tí mo fẹ́ lọ́wọ́ bá ń bọ̀ so inú ìdè máa dùn láti lè kọ application wa báyìí. ẹ̀mí kò ṣẹlẹ̀ kí wọ́n jẹ́ ká fix another date fún mi ọ̀rọ̀ sọ yìí kò lè jẹ́ ní positive ẹgbẹ́ rẹ̀ ní gan táwọn la ń ṣiṣẹ́ lọ́fíìsì. Andrade, are you very sure you are going to make me happy? Oga, I'm gonna sọ later. Later? Yes, sir. Alright, sir. Good night, sir. Ó dàbọ̀ Ayé akọjá o, ọ̀run akọjá. Ayé akọjá o, ọ̀run akọjá o. Ayé akọjá o, ọ̀run akọjá lọ wọ́n kí ń ná ọ̀rọ̀ rẹ̀ kò ní lọ láì ṣe o. ìpè lè gbé wa jáde ẹ mọ bínú mi ṣe dùtò ṣé ibẹ̀ ṣe pé ẹni ọlá pé ká máa bọ̀ báyìí kíá ni mo sáré kó sáṣọ la fi débi báyìí pé ẹ ọmọ ọ̀gá pè wá jáde ẹ ṣe gan-an inú mi dùn gidi kan. ẹ ṣe gan-an Sarọlá we really appreciate and thanks for the treat because i enjoy ara wa gan. ayé tilẹ̀ ti jẹ́ ayé ṣe pọ̀ gan ká máa jẹ tabako rírà àṣì lọ sí ẹlẹ́kọ̀ọ́ bíi ah. so mo ti yọ̀dà àwọn ẹja ń bẹ̀ àwọn ẹja tilapia fish tó máa like ti ti ẹ̀bá kílẹ̀ bó ṣe rí ìgbọ̀ngàn bẹ́ẹ̀ lẹ̀jà yẹn ṣe rí so wà lóye jẹ́ ẹ̀. thank you ẹ ṣe gan. bébì ṣé mo fi ń torí tiẹ̀ gbọ̀ngàn mo ṣe yọ̀dà ẹja yẹn. torí tèmi. yes of course. why. ẹja yẹn ṣe rí ìgbọ̀ngàn hmm. bẹ́ẹ̀ ìgbọ̀ngàn náà ṣe rí so tí bá gbé ẹ débẹ̀ tó bá jẹ ẹja yẹn wà á <laughs> ọ̀gá fọ́ọ̀nì o ẹ <laughs> fọ́ọ̀nì gan kọ́mẹ́díà ni thank you. so ẹ ṣe free ẹ ní ẹ ní ọ̀dà fún ẹni. no no no i'm, I'm okay i'm fine. ọ̀gá àwa okay o ọ̀gá àwa okay ẹ wò ẹ jẹ́ kán fún mi ní drink kan sí kán wá bá mi wá bọ̀ kọ́ no wọ́n ní pé wọ́n ibi tá à ń lọ pé àwọn tí ní kọ́ bá prepare ẹja lẹ̀ síbẹ̀ so i need láti jẹ́ ní tẹ̀lé ìbàdàn. ẹja yàtọ̀ sí bọ̀kọ̀tọ̀ jẹ́ ká kọ́kọ́ jẹ bọ̀kọ̀tọ̀ ọ̀nà ká fi yẹn step down ká tó wá lọ sọ̀rọ̀ lọ jẹja. Mm-hmm. Baby, bèrè nǹkan tó bá fẹ́. ṣòro ìdá ti wà òkè bèrè nǹkan tó bá fẹ́ owó wà lẹ̀ níná lówó ìjọba mi fún ọ ní bọ́kọ̀tọ̀ yẹn bèrè nǹkan tó bá fẹ́ owó wà lẹ̀ ẹ bá mi

pé ó láìpẹ́ bọ̀ kò fẹ́ sọ jáde ìlú ìlú ṣé ìlú náà kẹ mo lẹsẹ kí n sọ̀rọ̀ báyìí ṣé kókò kí n náà láìpẹ́ tẹ̀lé mọ́ àmì ẹ̀dùn tó wà lára mi mo sọ pé mo ti lọ́ọ́ fún ọ̀rọ̀ náà àti àwọn kí àwọn àìkú bá ń kó ṣàrọ̀ àkọ́kọ́ lọ́jọ́ bá ní ṣọ́kù ló ṣe fún mi wọ́n lọ́wọ́ yàrá yọ kó báyìí. àwọn èèyàn kan ní tó bá ní kó fún wa bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó yá lọ́la kí àbẹ́rù ta ní kókè wọ́n sọ fún kí wà lọ́mọ rẹ̀ sọ pé ti gbọ́ rẹ̀ wọ́n fi ṣàkọ. àti kéèkó fún ní straight answer pé tó bá tún fi ṣàkọ tó bá lọ́wọ́ ní òbí yìí kí ìgbà kí ìgbà fún mi. ṣé wàá gbọ́ sọ ọ̀rọ̀ kòkòrò tàbí sọ fún mi kò pé ẹ̀rọ tó fún mi láti ọmọ lórí mi. ewé ìwọ ṣe máa bá eré àníyàn ìbọ̀ pẹ̀lú ẹ̀ kí wọ́n ti bá ti máa ń kó ṣe ń dáadáa wọ́n kò sọ fún bàbá rẹ̀ tí ti jẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ ìdí bàbá ẹ̀ máa lò ó ayé akọjá o ọ̀run akọjá ayé akọjá o ọ̀run akọjá o. kéde wá sí ah, madam ẹ láti ìjẹba jẹun báyìí mo fi pé nǹkan tí a bá wà yẹn ní ẹ̀ka àkọ́kọ́ lójú ṣé rí tá a bá ti sọ́tọ̀ tí nǹkan àwọn àti bọ́ sí gbogbo tó bá wù ilẹ̀ fún wa àmàjẹ́ because kí ọ̀rọ̀ wa má di ọ̀rọ̀ bàbá ẹlẹ́wù ẹ̀tù tó wọlé pé òun fẹ́ tọrọ ẹ̀wù ẹ̀tù tán fún yẹ lọ ló bá dókòó ló ń ibi tó ti ń jẹun lọ́wọ́ lẹ́nu nítorí ìdí ẹ̀wù ẹ̀tù ti wọlé wọ́n lè fún yẹn ní ẹ̀wù ẹ̀tù léde fi hàn pé oúnjẹ tó wá jẹ olórọ̀ rí mọ́. ẹ ẹ ẹ tó wà tó rẹ̀ wẹ̀ tó ṣe é jẹ ẹjọ́ ẹ bá lè ká àwọn ṣẹlẹ̀ ṣe rí ẹgbẹ kí táwọn àpò àwa yẹn kó bọ́ sí tán tó bá bọ́ sí tán bí mo ṣe sọ kò sí nǹkan fún àtàwọn òní jẹ àbí. bẹ́ẹ̀ni ẹ bá lè jẹ kí n ṣètọ́jú ẹ sàn mo yẹn ṣètọ́jú àwọn kan. ọmọ mi ṣe pẹ̀lú àfọwọ́ náà ni ẹ jẹ́ ká sọ̀rọ̀ tí a bá wà yìí náà fúnra ara mi máa pè gbogbo wa fún ayé ìgbọ́ ẹ jẹ́ kọ́rọ̀ ìbọ̀ sínú. ọlọ́run àfọwọ́ náà ni. Well, seeing what you are here for is that important. So why not just pay it? God bless you, sir. Ẹ ṣé padà. kí n má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ̀ pè jù. Ọmọ tèmi ọkùnrin wọn rí mi nù. Òun ló sọ pé òun rí ọmọ inú. Tẹ̀lé òun láì jẹ́. Mi nífẹ̀ẹ́. Ah! ok tó bá jẹ́ bẹ́ẹ̀ ni kí mi náà lọ wo ọmọ tí à ń sọ̀rọ̀ yìí mo ti gbà wájú yín kọrin yín kọjá several times ọmọ náà sọ̀rọ̀ yìí àpapọ̀ bí rẹ̀ ni ọmọ náà fine ó wù mí láti fi ṣe daughter in law wọ́n ní kí ìyá ẹ̀jẹ̀ ká lọ kó náà tẹ̀lé wa káàtì ẹ̀ wá bá yín sọ àmọ́ òun sọ pé òun lè tẹ̀lé wa kí ló dé òun sójà nìyí ẹ̀sà àwọn tá a jó bí ẹ̀kan ẹ̀mí kan la ọkàn kan la fi jó. ti ní get out. eré ọ̀nà ìyá làwọn ẹ̀mí. wà á lè tó yẹn sá iṣẹ́ wa ti kú òyìnbó ṣe wà nígbà pé òfin àti ìlànà ìjọba ti wà nílẹ̀ bí màá ṣe bá ṣúgà ẹgbẹ́ mi ṣe mi ò ní bẹ́ẹ̀ sí i ojú tí ì tiẹ̀ tutù. Very seriously. Ẹnlọ́lá. Do you know this man? A ò mọ̀ mi dáadáa. Bó ṣe wà lẹ́. Excuse me, sir. Ẹ jẹ́ Ah, ok. Of course, wọ́n pè tí mo fi ṣe àwọn ọkọ̀ fi yẹn. As a matter of fact, ṣe é ọ̀tá ìṣòro. The chief, Bagnos, the famous one you can talk about. Please. Oh, he's nice. He's nice. Ah, that's a salary of my parents. Eh. ẹ tún sọ pé pé mo ní wọn pé ibi iṣẹ́ rẹ ti mú sí. <laughs> Eh, ẹ yọ ẹ ẹgbẹ́ kì í sọ bẹ́ẹ̀ ẹ yóò yí ní sọ́nà rẹ̀ mọ́ kó má dàbí pé torí bó ṣiṣẹ́ lọ́dọ̀ wa la ṣe fẹ́ sọ ní pátọ̀ tó fà mí ọ̀nà tí mo gbà wọlé ẹ̀ ló rí wọ́n sì lọ bá a bá gbà mẹ́lẹ̀ rẹ̀. ṣé o láìkì o láìkì o. ọ̀dà mo ṣe wá àwọn ìṣe bẹ́ẹ̀ lèmi ṣe rí gan gbogbo ọ̀rẹ́ ti fà sí ọ̀dọ̀ yẹn ṣùgbọ́n eh, to give it that um, sense of being continuous a bá fojú sí ọ̀rọ̀ um, àti secret ilé tó jẹ́ pé nígbà wà wọlé àgbẹ̀ àṣẹ. ẹ ṣe o. Eh, awọ ẹtù dẹ ti má ṣe ẹgbẹ àti eré àtàwọ ẹtù àtúnjẹ àgbàpọ̀ rẹ. Ah. <laughs> Eh, ẹ bá mi pè ọmọ ẹ sẹ́yìn àmì rẹ̀ bẹ̀rẹ̀ lóńkẹ́ ló níbẹ̀ máa wọ gbogbo nǹkan ló wà ṣé yóò lè fẹ́ ni àbámọ̀ràn. anything tẹ bá ti fún wa la jẹ. mo bọ̀. ìlànà sọ̀rọ̀ àlámọ̀ ni ìlànà ẹ̀ má bínú ọ̀rọ̀ yìí kódà ní báyìí tó fi ẹ̀ṣẹ̀ sí ìjọba sábẹ́ ìlú. ẹ má bínú. Olè làwọn àgbọ̀dọ̀ ló sí i. Jọ̀wọ́. Lórúkọ. Ajib. Ajib. Ìyá gbogbo wa. Ìdájọ́ ẹ máa Musa. Olè làwọn wa kálẹ̀ bí Musa mọ̀ wá. Olè orúkọ mi ṣe jẹ́ sí. Wọ́n

gọ́ọ̀dù ńlẹ̀ àní jésù kristi olúwa wa àmín àmín àmín orúkọ jésù praise the lord hallelujah ah wọ́n kọ́ ní ẹ̀sà ṣé bí ìlérí olúwa lórí ìdílé òun ló wá sí mi ṣe. ìdílé ní olúwa ẹ̀wù michael ẹ ti gbàgbé mi mo ní ti pẹ́ díẹ̀ sẹ́yìn wọ́n sọ àwọn àsọtẹ́lẹ̀ kan fún yín. gbàdúrà rẹ̀ ìyanu àṣẹlẹ̀ láyé ẹ wo ẹ ṣe mo dúpẹ́ ọlọ́run àgbàdúrà yìí àìná mi dùn gan-an torí pé àwọn mélòó la ṣe lóore àwọn mélòó ló wá ń dúpẹ́ i'm very grateful ẹ ṣe mo dúpẹ́ ló wá gbàdúrà yìí. àdàbí ah. ẹ má wulẹ̀ dúpẹ́ ojúṣe títí wa là ń ṣe fún yín ṣáà gbogbo nǹkan tí èmi àtọkọ mi kó wa ah, ah, pẹ̀lú owó ta fún yín dáàdì kékeré ni ṣẹ́rí tí ọlọ́run bá ti gbàdúrà wa nínú bí ọmọdé yìí tán ìgbà yẹn lè máa mọ̀ pé kékeré ni nǹkan tá a gbé wa fún yín nígbà tí ọkọ mi ti ṣàlàyé fún mi pé ẹ̀yin ni ọlọ́run yóò fi wà láti jẹ́ pé kí n ní yín ìdí nìyí tí mo fi tẹ̀lé mi wá pé kí n wá pé ẹ ṣé mo dúpẹ́ ẹ wò ó ọlọ́run tó bá máa sọ agbára dọ̀tun ẹ ní máa ṣiṣẹ́ o àdúrà yẹn á gbà ẹ ṣé mo dúpẹ́ sà mo fẹ́ ṣàlàyé àwọn kọ̀ọ̀kan fún yín tí mo dẹ̀ fẹ́ kẹ́ mo sí ọwọ́ òsì yìí báyìí kẹ́ má fi ṣẹ́ ọ rárá ṣe rí nígbà tí a ń gbàdúrà lẹ́ẹ̀kan ẹ̀mí ọlọ́run fi ìran kan wọ̀n mí hmm. alágbára ni ọlọ́run ẹ̀mí ọ̀run jẹ́ kó yé mi pé ọmọ tí ẹ lọ gbà gẹ́gẹ́ bí ọmọ aláìlóbi pé ọkùnrin ni bẹ́ẹ̀ ni ẹni tán ọkùnrin ni ṣeun ló wá ṣeun ẹ wá rí ìránṣẹ́ bẹ̀rẹ̀ yìí èmi ọ̀hún jẹ́ kó yé mi pé ọmọ tó wà nínú wọn yìí tí wọ́n bá máa bí obìnrin ló máa jẹ́. àmà tí ṣe scan <laughs> ok ọwọ́ ẹ̀rọ náà ló yẹ. scan ọlọ́run yàtọ̀ kan ṣùgbọ́n pàtàkì ibẹ̀ ni pé àwọn ọmọ méjèèjì yìí ẹ̀mí ọ̀run ni ká tọ́jú wọn torí pé láti ọ̀run làwọn méjèèjì ti yan àyànmọ́ kan náà wá sí òde ayé. gẹ́gẹ́ bí ẹ̀rọ náà ṣàbúrò rárá sá yíyan àyàn mọ̀ pé àwọn méjèèjì máa jẹ́ àyàn fẹ́ ara wọn tọkọtaya tí wọ́n bá dé òde sálọ ayé. Ah, eh, dadi ṣe rí gbogbo ìtẹ́ tí rí sẹ́yìn tẹ̀ tí ń sọ ọlọ́run lè fi hàn but you see this particular ìrántẹ́lẹ̀ rí ọlọ́run kan ló fi hàn yín sá ah, tí ẹ bá mọ ibi tí mo ti gbé ẹni ìtàn ànánànànà ah, ọlọ́run lè rí ìrìkúrì náà ọlọ́run lè fi ìrìkúrì fún yín ọ̀rẹ́ ní kẹ́rọ̀ sọ kú sọ dáàdì i'm sorry with due respect because tẹ́ bá mọ ibi tí ẹni ìtàn ti wá ìyá tó bí wèrè ah no no no no no ah, There's no way tó bá jẹ́ pé ìran wọn tó ṣe ń ya wèrè yẹn wọ́n á fẹ́ ọmọ tí mo bí wọn ara mi kí wọ́n máa bí wèrè jọ. Ah, kò rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí a ti bi nǹkan kékeré kọsẹ̀ sí ọlọ́run àlàyé. ẹ wo tí wọn ti ẹ ṣe gan ọlọ́run máa fagbára dọ̀tun a máa ríra lítà. ìwé ni mo sọ pé aṣiwèrè sọ pé ọlọ́run kò sí wọ́n bàjẹ́ wọ́n ṣiṣẹ́ ìrora ẹ wá arákùnrin ǹjẹ́ lè pé láti wèrè bí? èmi jíṣẹ́ fún mi bóyá ìgbà o àbí ìgbà o ó dẹ̀ kù mi lọ́wọ́ ìwà wúdù sọ̀rọ̀ sí mi rìn náà ó bí dàbí pé ó ní respect fàgbàlagbà. mi ò lè ní sẹ́kẹ̀ẹ́ tí ọlọ́run ìgbésẹ̀ wọn tó jíṣẹ́ bẹ́ẹ̀ ni kí pàápàá tó ṣẹlẹ̀ mi pé ẹni ìtàn ọmọ ògbìn àánú nínú ẹni ìtàn máa fẹ́ ọmọ táwọn ti bì mo rò pé ní pẹ́sìn ògbó ti dà lóyún ògbé mi náà wọ́n ṣe aṣọ́rọ̀ mi jáde lẹ́yìn láti mi èmi fẹ́ bí wọ́n bẹ̀ yìí wọ́n á fún ọmọ kan fún díẹ̀ lẹ́yìn gbogbo ẹ̀ kó sì bá jó a minute longer máa yẹ wọn gidi gan ni. kí ló dé mú ṣé ìwà ológun ológun tó wà lára ìwà gbèjú lẹ̀ ni wọ́n gbèjú sílẹ̀ ni ẹni tó ń lò sí wa ni ká fi ní oníta ní kí ni wọ́n dé tó fẹ́ tó fẹ́ gbọ́rọ̀ sí wọn lẹ́nu gbogbo nǹkan tí wọ́n bá ti sọ báyìí wàá gbọ́ pé ọgbẹ́ ìgbẹ́ wọn wọn ni wàá gbọ́ pé ọ̀tọ̀ ni wọ́n sọ ọ̀dẹ̀ ní ọ̀dẹ̀ ní ọlọ́pàá. ọlọ́run kò gbé yẹn by mistake ni ọlọ́run kò gbé yẹn ṣiṣẹ́ by mistake ni wọ́n ṣe òṣìṣẹ́ náà. nàìjíríà tó bá yẹ kó gbọ́ tó bá yẹ kó má gbà á má lọ bẹ̀rù ni. omi tí bá bọ̀ wọ́n kì í kú. ìdálọ́bẹ̀ fake pastor yìí gbọ́ ọ má jẹ. ó ṣe ti wọ́n dára. adé a máa lọ bẹ̀rù ní kò sí kò máa ṣe ìwé lóde kò lọ bẹ̀rù. kò sí kò tó máa ṣe tó bá jẹ́ pé kí ìlú máa fi sí ẹ lóhùn tí máa fi gbé ẹ débẹ̀ àjọ máa lọ mú. ó ṣe é ṣe bí ẹni tó ń lórí báyìí. wọ́n ní kó dáná fún mi bí. ó ṣe gbé mi oúnjẹ náà ní kí lọ dáná bó bá jẹ́ àwọn wọlé wa lọ dá fún wọn. wọ́n bẹ̀ sọ̀rọ̀ òbẹ̀ ó sọ̀rọ̀ oúnjẹ. ó dàgbé bá sọ̀rọ̀ ló máa padà fẹ́ ó dàgbé ló máa fẹ́ nǹkan mi ò máa sọ nílé mi kókó kókó àti pé ẹni mi ò tọrọ sọ nílé. ó ti ṣe ọ̀dà. bí a kò lọ kó bá ń sọ yẹn ó wọ́n tó ń bọ̀sọ̀ problem bẹ́ẹ̀ sọ pé pépépé mi ò gbogbo gbogbo àkọyọ owó lóde ìdọ̀bá mi lágídí. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tí wọ́n pásítọ̀ àmàrí àmàgà gbogbo ọjọ́ pásítọ̀ yẹn kókó mú kókó mú lọ́kọ̀ bí a ti lọ gbé ìyẹn fún un ní ìgbẹ́ni fẹ́ lórí. pásítọ̀ kì tó ọ̀rọ̀ tó bá débi tí é ẹ̀ka sọ̀rọ̀ èsì ẹ̀ka sọ̀rọ̀ ẹ̀rọ kẹ̀dẹ̀ fi ń tóbi láfọ̀dẹ̀ gbẹ́nu inú ọ̀la é máa sọ ibi táwa dé yìí èsì ẹ̀ka sọ̀rọ̀ tó jẹ́ òótọ́ lọ́rọ̀ rẹ̀ ṣe rí ọmọ tó é que kì a ṣe é àlàyé ọ̀rọ̀ ẹ̀ ní bó ṣe jẹ́ sáà ó máa ń jókòó jẹ́ ẹran ọkàn tó máa ń jókòó síwájú ilé wa nígbà gbogbo nígbà tó lè jẹ́ pé ẹnu ọ̀nà géètì wa tó ń jókòó sí òjò lé wa lórí àwọn máa ń wò ó pẹ̀lú ìgbà tó fi jọ́ kan mo rò pé òun àti géètì máa wọ́n jọ fa wàhálà àwa wò ó ní àti ẹ̀rọ mi wà wò ó bàbá ṣe bí tó fi ń jókòó síta kí ló dà kún un wọlé làwọn ẹ̀ ó ń jókòó sínú òjò àti fún òkú tó wà wọlé bàbá ti sọ di ọmọ yẹn tá a torí ẹ tá a fún education tá a fún ìwé ọdẹ fẹẹ sì kó lọ gbogbo gbèsè ayé tó dára kì í ṣe àwọn làbí àmú wọlé tọ́ ni ọmọ mi ìlú tuntun ìrẹ nínú gbèsè díà ẹlẹtì. ọmọ tí ìwọ ilé kúrò ní ilé tó ń pẹ́ lọ́jọ́ ní ọjọ́ kìíní mo dẹ̀ sọ fún mi títí títí títí ó bọ́ sí mi lẹ́nu òun la wáyé nínú èyí àwọn tó jẹ́ pé ọlọ́run dá wọn dáadáa ni wọ́n gbà tí wọ́n gbà tọ́wọ́ bọ́ sí pọ̀ ìbọn jùlọ ní o ìbọn fẹ́ rí owó ẹ̀jẹ̀ kó bá owó ẹ̀dùn mọ̀ pọ̀ kó má parí ìdáná ṣé wàá rí pé ọlọ́run fi àjùbọ̀ ó fi hàn wá ó fi hàn wá ó sà kọ́dà ìsìn wọn ṣe lọ́nà bára díẹ̀. ó tún kí ni ká ṣe. ṣe rí kíkí ní mímọ̀ ló ń wà kò ní lọ láì ṣe. ìlérí olúwa ló wá sí ìmúṣẹ yìí tí ẹ̀wọ̀n á fẹ́ rí jù mọ̀ lọ kò sí nǹkan lè ṣe ju kẹfẹ́ àwọn ilé kọfẹ́ ra wọn. bẹ́ẹ̀ ni tó kò ní fọwọ́ sí i. Praise the Lord. Praise the living Jesus. Ẹ jẹ́ ká gbàdúrà. Bàbá ní orúkọ Jésù. Ní abẹ́rẹ́ ní Jésù. Olúwa ìwọ́lẹ̀ tó gbọ́ lójúlé ìwọ́lẹ̀. Ọ̀run akọjá. Ayé akọjá o, ọ̀run akọjá o. Ayé akọjá o, ọ̀run akọjá lọ o ṣùgbọ́n kí ń na ọ̀rọ̀ rẹ̀ kò ní lọ láì ṣe ò ẹgbẹ́rin. ayé àkọjá o ọ̀run àkọjá ayé àkọjá o ọ̀run àkọjá lọ ayé àkọjá o ọ̀run kò dẹ̀ máa rántí pé ìrìn àjò láyé àkọsílẹ̀ dájú ọ́ ilẹ̀ ọmọdé rẹ̀ ta mọ̀ lọ́nà ọmọdé rẹ̀ mọ̀ gan òye gbé ìyá kọjá o. ẹgbẹ́ nìkan.